مفاسر سر تبادر تخرجنا من ظلامي سنو شيخنا أنت رب ترب كل اللحام حتى يكون كريما مطيع رب السلام سنو شيخنا أنت تعود tukiduna min sihami mufasirun anta musinu lilkhaliki indalhuwami shasitana bilulumi قويتنا للأمام سولت كل صحوبة بحكمة والإفهام asin àná yá ìlà yìí. mo fẹ́ sílé. bàbáńdírì yẹn ṣé ti rọ ni. wọn fẹ́ lù fún wa ni. ó ti rọ. wọ́n ní mo fẹ́ kọ́lé mo fẹ́ sílé. sílé. èmi ni mò ń sọ o èmi àti kejì mi tó kọ̀ láyé. kéèkì kọ́kọ́ kọ́ mọ́ kó tó kọ́. jàjọ kọ́kọ́. àmúkọ́lá èmi kọ́lá. ok na no problem. Yeah èmi fẹ́ kọ́lé mo fẹ́ sílé sílé mo fẹ́ ga ara fákíndé mọ̀dínà bọ̀ àbí mo fẹ́ rọ ọ̀bọ kún ẹlẹ́gbẹ̀rún àpò bí mo bá bòjú ẹ̀yìn kí n rẹ́gbẹ̀rún èèyàn gbogbo ẹ̀ lòrù mi bàké wá wọn bàbá gbèmí ní tèmi èmi bàjẹ́. kábílù kábílù kábílù tó bá sọ fún mi òde pawọ́ náà. kí ló dé ẹgbẹ́ ló sọ ókè náà kí wa wọ́n bá bá gbè mí ní tèmi ẹni bàgbé kọ́. tí mo wí ni lágbájá fẹ́ wí o mọ tó fẹ́ sọ mi. bẹ́ẹ̀ni. bàbá bàbá. wọ́n nam. bàbá. wọ́n nam ẹ̀ẹ́dì dàgbà yà. àmín. pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run gbogbo tó ń jẹ́ dùnú fún yín látara àwọn ọmọ òní dìbànú. àmín àmín àtòmí náà. owó ah, èmi náà kí n gbé bàbá mi yí tàbá yìí. Ah, ah. eh, ṣé dáadé yẹn kéwù ni. bí o tiẹ̀ wá kéwù ń kọ́. ìmọ̀ràn pẹ̀lẹ́ aláwo ni lẹ́yìn. àdébà àwọn àfà. ok bí àwọn bàbá bàbá tó wà lórí ìjókòó yìí. ok wọ́n mọ̀ bá ń fi kéwù dùn wọ́n nú alhamdulilayi. pẹ̀lú ògùn ọlọ́run tó ń jẹ́ dùnú pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ìdá ìrò lọ́kàn tẹ lè báyọ̀ sọ lórí ara yín lórí àwọn tá a jọ àwọn lẹ́yìn àwọn tá a jọ mọ yín. bẹ́ẹ̀ni àwọn ọmọ ọmọ ọlọ́run ti gbogbo wa sí musẹ. àmín ṣàlà o àmín ṣàlà o. bẹ́ẹ̀ ṣe jayé wa máyé táwa náà fi dé tá a fi bẹ̀rẹ̀ sí jẹ tiwa náà. tá à ń tọ́ lálẹ́gbẹ̀ẹ́ kan. pẹ̀lú ògo ọlọ́run ayé òní bá wa sọ̀kò pa yín. àmín àmín. ẹ ẹ ní dàgbà yà. àmín. ẹ ní kú tọ́ka láàrin ibi tá a sì ń sí. àmín. àwọn àgbàlagbà kan wà tó jẹ́ pàgbà àkà ni wọ́n. níbo náà wà ọ̀dọ̀ yìí kọ́ o. wọ́n mọ gbẹ́lẹ̀ wọ́n mọ kan omi ni. bẹ́ẹ̀ni. bí kí wọ́n gbẹ́lẹ̀ kí wọ́n mọ kan ejò. àbí kí náà bú jáde nínú sàárè. gbogbo ìgbàlówù tí ọlọ́run pè yín sí ìgbàrọ̀rùn ni ó jẹ́. àmì ṣe àlà. òbí ti jẹ́ báyìí fẹ́mi mọ́kùn mi lówó mi ìfowó. ọlá bisimilayi ramoni rahim. ìwádìí ògo ọlọ́run ọdún eléyìí tá a ṣe kò ní jáse mọ́. tó bá dọdún tó ń bọ̀ àtúpẹ́jú ń bí. àmín. ẹnìkan kò ní pẹ̀lú gbogbo wa. àmín. àwọn àbá tó lórí ìjókòó ẹ má bínú pé mi ò morúkọ àwọn àgbàlagbà jù àwọn bàbá wa ni wọn. aleyhi wa sallam alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin mo dúpẹ́ fún ọlọ́run ọba mo dúpẹ́ fún ọjọ́ ìní nítorí pé ní àti ọjọ́ tí mo ti ni mí ni mò ń ti máa ń bẹ lọ́hùn irú ìjókòó yìí ó wù mí kó wáyé ní orúkọ mi alhamdulilayi ẹ bá ń dúpẹ́. àtìlẹ́yìn leader wa. Senate President of the Federal Republic of Nigeria, Dr. Bukola Saraki, Sebuki, Sebuki, àti àtìlẹ́yìn gómìnà wa, His Excellency the Executive Governor of Kwara State, Alhaji Dr. Abdulfatah Ahmed. Ahmed pẹ̀lú ìyọ̀ǹda àti àtìlẹ́yìn wọn ìjókòó yìí wáyé. mo wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá pátápátá láti orí àwọn àfáà wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlọ́run á wá wọ láàánú oṣù tá a wà yìí bẹ́ẹ̀ ṣe ráàyè tọ́lọ́run torí èmi kọ́ ni mo pè yín ìpè ọlọ́run lẹ wá jẹ́ bẹ́ẹ̀ tí wàá jẹ́ pé ọlọ́run gbogbo nǹkan bá níwájú ọlọ́run masha allah ọlọ́run á gbà fún yín ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run ọgbẹ́ mi ó lọ sí gbogbo apc kwara state pátápátá gbogbo àwọn stakeholders tó wà lórí ìjókòó mo dúpẹ́ tí bá ní máa dárúkọ àní kúròǹbì àmọ́ n tí wọ́n bá wa sọ lónìí ó wù mí ká tẹ́tí ká gbọ́ torí mo fẹ́ ká mú nǹkan lọlé ọpẹ́ mi kù kan ọpẹ́ mi lọ sọ́dọ̀ Bello tí ò mọ èjì mi Bello ò mọ èjì mi ẹ dákun tí bàbá tó bá bí ẹ bá ti mọjú orí ẹ ta ló wá fẹ́ mọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá tó bí mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá tó bí mi àti kékeré ló ti jẹ́ ká mọ̀ pé lọ́rin ni wá tábà ti parí primary school báyìí yóò fi wá sọ̀kò sí lọ́rin ni ìgbà tó tiẹ̀ ìgbà fáwọn kan bẹ̀rẹ̀ sí ní yà ṣé lè yí mọ lé sá nígbà mo abẹ́rẹ́ sí ní dárúkọ ìta mọ́ ìtakúdé mọ́ nǹkan kan fún ọ lọ́ní eléyìí mọ lé o òdùpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí bàbá ò bá ń dá wá kí bàbá mi tó da ọlọ́run túbọ̀ gbẹ̀fẹ́ pẹ́ fún wa àdúrà kan sí méjì lèmi máa ṣe kí n tó gbé microphone lẹ̀ mo fẹ́ kí gbogbo wa nawọ́ sókè tàwa máa ní ọwọ́ tí mo nà sókè yìí mi ò ní fi gbọ́ ọmọ sí láyé mi ẹ mọ́wọ́ náà wá síbi orí ẹni orí mi ò ò ní gbà bọ̀dẹ̀ ẹ mọ́ síbi ojú ẹni ojú mi ò ò ní rí bí láyé ẹ mú wá síbi ẹnu ẹ̀ gàgẹ́ yín obìnrin wa ní ẹnu mi ò ní kó bá mi ẹ mú wá síbi ẹsẹ̀ ní ẹsẹ̀ mi ò ní rìn jó ibi tó ń pọ̀ náà ẹ wá lọ́wọ́ sí èmi ẹ ní èmi tẹ̀lílì ooo èmi àbùlẹ̀tìfì ooo ogún tèmi ò ní wọ́ mi ìràwọ̀ tèmi ò ní wọ́ kù sọlù wàlá nàbí olùkẹ́rì. àmúkúrò mi kà lẹ́bí iná kẹfà rúrù lèyí sì bí tún ká àmì àyà kí tún ká àmì àyà kúrì tún ká àmì wàyà mọ̀kúrú náà wàyà mọ̀kúrú lọ́wọ́ wàlláhù khairu limakiri. aṣáàmùsùn wal badr ìwọ náà ọ̀ lọ́mọ́ká mímí ẹ́. والبر والبحر فيض من الطيار الطير سباه والواس مجده والموج كبره والموج ناجاه والنمل تحت سهور سن قد تسعوه والنعل يعتفه حمدا في غلايا والناس يصونه وجهه فيسترها والعبد ينسى وربي ليس ينساه والعبد ينسى وربي ليس ينساه أحسن شيخ صرت نورا تضيء كل الأنام مفسر صرت بدرا تخرجنا من ظلام سن شيخ أنت رب ترب كل الحامي Ata ṣẹkùnrin kẹrí mẹ mo ti salami. sàlámì sọnà ṣẹkùn àǹtàtà odò fòkìdúnà ìzìlámì mo fàásì wọn àǹtà mùsùlùmí lẹ́lẹ́kàlí kí n ìwà mi ṣáàsì tà náà bí olómi. Koitana ilamani Sawalida kula suhuba Bihikimati warifani Asilana ya ilahi Ayata huduna wami Suma salatu dawama Lili Mustafa bisalami بسم الله إنا أعطينا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونهر إن شانهك هو الأبتر آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين آمين اللهم صل على سيدنا محمد آمين وعلى آله وصحابه وسلم آمين الحمد لله رب العالمين الحمد لله أنا بما الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الرحمن الرحيم مالك يوم الدين lẹ́yìn ìgbà tá a kí ọlọ́run tá a kí ọlọ́run tán a sì kí aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam àwọn bàbá bàbá tọ́lọ̀ ń fàdúgbò yìí lọ́wọ́ bẹ́ẹ̀ni tí wọ́n ń ṣàkóso ẹ̀ gbogbo ibi tá a wà yìí bẹ́ẹ̀ni ilé kéwù ní Ìlọrin a wà gbé láti tó tiẹ̀ ká gbé látọ̀dọ̀ àfa àgbà láti gbé bàbá wa àgbà bàbá wa Sheikh Alim tagamada ulaw barahmati mẹ bá tẹ̀lé má dìbò afáàlì mi ti dẹ́yọ̀. bẹ́ẹ̀ni ṣéèwù. làwọn bá lọ́nà láńkì wọn. ṣéèwù. ọkẹ́ ọ̀kan. ṣéèwù. wallahu ya'simuka minan nas. ẹ má tì wọ́n jálẹ̀. naam. alhaji wa adébáyọ̀ abdulsalami sanubailu sanubailu gbogbo tí ń jẹ́ lọ́ni tó wà ń jòkó yìí. Eh kọ́dà bí wọ́n bá ti bí ìwọ náà tí ì bá ṣe lọ́rin bí ì bá sọ máa lé ibẹ̀ bí kúkúrú ó kí bá ilé ẹ̀mẹ́ta fún ọba lórí pé ṣé. ọbẹ̀ ara pàrọ̀ olókè dáadáa o. ó di méjì. والله يعصمك من الناس لا تخاف دارك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم bàbá wa madibo nbẹ baba bàbá bẹ nbẹ. lágbára Ọlọ́run. a sì gbọ́dọ̀ má kọ́kọ́ kí ẹ̀yin náà làfa gbẹ lọ. àtó bẹ́ẹ̀ ẹ̀yin náà làkọ́kọ́. ẹ̀yin náà wọ́n sì fi kòwe. pé. aláfa ń o ti kì í ṣe se tá à ń ṣe wá sí kì í náà ń pè pàwọn la bí ọba. àwa kọ́. àfa àlímì tó bí ọba. bẹ́ẹ̀ni àwọn rí fàásì. inshallah pẹ̀ntọ́kọ́ jọba alákọ̀ọ́kọ́ bàbá wa bisalami ẹ̀ńtọ́ tara rẹ̀ jáde àfààní. àfààní which is afa ni Baba? ọba. owó ìwọ̀n ọba jẹ́. ẹ afa yìí. akaramakumula. wọ́n máa pe àwọn tá a kí wọn láwa ní bàbá yìí rárá. ẹyin mélòó mo ti ké tiẹ̀ tó jẹ́ bàbá ọba. wọ́n yẹn rí ẹ ẹni tó bá tara rẹ̀ jáde o afa ni ọlọ́mọṣá jẹ́mi yóò gbọ́n dáadáa. bàbá wa ìmáàmù ní àdúgbò tàwa ìmáàmù àgọ́ ńpàkátà bíi bàbá wa ìmáàmù sàánú. sàánú ṣé èmi gbà díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni. bàbá wa ìmáàmù bá pupa. bàbá wa ìmáàmù bàbá pupa. bí wọn bá máa wọn á bọ wí. Ah, bàbá wa ìmáàmù eléwé ọ̀gẹ̀dẹ̀ bàbá wa imamu ológbòmọ̀ṣọ́ bàbá wa ìmáàmù ajápín bàbá wa ìmáàmù àgọ́ mo ti dákọ̀ wọn àwọn ti dákọ̀ wọn ọkọ̀ dákọ̀ wọn wá dákọ̀ àwọn dọ́kítọ́rù wa àwọn àfa wa bàbá ń dákọ̀ kíwúkíwú lójókòó yìí afáwa láti táǹkì ẹ dákun ẹ̀ nàró torí ọlọ́run mo fà ní muhammad bẹ̀yìn bisimilá ah jama ìpè alahu akbar alahu akbar bàbá ń dakọ̀ Awanu. láyé Afa ni. àwọn nu. àwọn nu. ẹ àfa kaná ma sàbòsí pé ma sàbòsí irú tí kéwì tiwa yìí wọ́n sọ di sẹ́jú mése. ìṣẹ́jú mélòó. ìṣẹ́jú mélòó. àmọ́ prof lẹ́yìn náà. professor lẹ́yìn náà. alright. àfikẹ́ yìí ó sẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀hìn ah, ah. ẹ̀ tọ́ bàbá àwọn ọ̀gá tí wọ́n wà ní. mi náà wà yìí pé bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀gá yìí. ọlọ́run ní lálà sí yín o. àmín. ọ̀rọ̀ yóò sì ní dàrúwájú ọlọ́run. àmín. mo fi ti kí gbogbo àwọn àfa àwọn alákadá àtúnyẹ̀gbẹ́ ní bàbá dákẹ́wọ́dù bílẹ̀ wọ́n wọn kún wẹ́lẹ́wẹ́lẹ́ níbi báyìí kì í púpọ̀ gbogbo ẹgbẹ́ kí n dákọ̀ tí wọ́n dákọ̀ ẹ̀ tí rí nà kọ́ àlejò ló sojú ara yìí jíjà olójú wọn ọ̀sálẹ̀ baba mo kí o gbẹ̀yìn baba ń jòkó ọlọ́wọ̀n ní lálẹ́ sí i àmín ah, kọ́dà kí n tó kí àwọn ńlá ńlá tó wà bẹ́ẹ̀ mo kí àwọn microphone tó ju àfihàn wá sí lọ àwọn mc nu àwọn mc kíní kejì ẹlẹ́rú àtẹnikejì ẹ̀ ọlọ́wọ̀n gbàdúrà jù báyìí lọ bàbá wa láǹgbá mo kì í púpọ̀ ọlọ́run jàre yìí pẹ́ ọlọ́run Muhammad ẹ dákun kí n tó kí ẹ̀yin bàbá lọ́kùnrin tọrọ yìí la kọjú sí ẹ jẹ́ n kí àwọn ìyá. ẹ àwọn ìyá <laughs> ọlọ́run pẹ̀lú yín o sẹ́ẹ̀rì kẹ́nu wọn dùn. ó gbẹ̀yìn ìyá látòkèlè rẹ̀ kálukú yín wàhálà yín ọlọ́wọ̀n ní dànù o. àmín. ọlọ́wọ̀n afa lọ́dọ̀ ọlọ́run. àmín. alájà wa rahmatulah abdulrasaki ọ̀gánijà ọmọ tá a bí ni. àwọn ti wà ní ipò ìyá nísìnyí ó ti di yankwara. Allahu akbar. ìyá àwọn ìyá nù ọlọ́wọ́n jẹ́ sọ dáadáa o. mo wọ́n padà síbí mo kí alhaji musa abdullah dg mandate lónìí director general mandate ọlọ́wọ́n jẹ́ lásọ̀kalẹ̀ dáadáa o. àmín àmín. ládàá ibi ẹ̀tún wáyé náà ọlọ́wọ́n sàn káà méjì tẹ̀ tara wọn jáde o ní kíá àti nígẹ̀ ọlọ́wọ́n afa lọ́dọ̀ ọlọ́run. mo kí alhaji babatunde tí wọ́n jòkó ti dg alhaji wa babatunde former sa youth ìwọ̀n àwọn ọmọbìnrin wà nísìmọ́ àwọn náà wọ́n sì wà ń bẹ́ láti bí ọdún mẹ́jọ ọmọ sàgbákò youth wọ́n ní wọ́n ṣe é dáa ni adúgbòlógbò ọlọ́run ní abá ti dá yí pẹ́ńbẹ̀ náà ni. Ah, ọlọ́run jẹ́ lásọ̀kalẹ̀ dáadáa. àmín. mo kí former sa religion alhaji wa balo wọ́n mm. náà sì wà ń bẹ́ sa religion alhaji balo Allahu alahu adúgbòlógbò ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ lọ yẹn gbọ́ mọ́ ni ọ̀dà ọlọ́wọ̀n ní gbàgbé yín o mo kí now commissioner ah má bọ̀ ní ìhẹn Abdulateef má bọ̀ ń bí n ò dá oyè kálukú mọ bọ wá ní. kọmọdà veterina aki honourable commissioner wa for energy ọlọ́wọ́n bá dúpẹ́ fún yín o ẹ lásọ̀kalẹ̀ dáadáa kọmíṣánná art and culture àwọn náà ti dé alájàwá aminat àti pamsec culture ọlọ́run sàn ilé sàn dáadáa o alájàwá àlẹ́ ọlọ́lá mo kì í púpọ̀ sàràkí ọ̀pẹ́ yẹmí sàràkí mo kì í púpọ̀ mo wá kí bàbá tí wọ́n jòkó ti Sanno Science sa artisan Allahu Akbar ọlọ́run tẹ̀ lásọ̀kalẹ̀ dáadáa àmín bàbá tó jòkó táwọn náà ń kọ́ Prince alájiwa Babátúndé Alágbò Allahu Akbar àwọn ní first chairman Ìlọrin àtọ alájiwa Muhammad Saleh Adabata first chairman Ìlọrin West local government mo kì í púpọ̀ mo kì í sanyari sanbante àti kamilu kọ̀ǹpó. kí wọ́n ṣiṣẹ́ òfu o lórí àdámbàlí. ó sì lè dúró gbà. ó kí ọmọ ìyá mi láti gàǹgbàrí ọlọ́wọ́ gbàdúrà jù wáyé lọ. àmín. mo wá kí àwọn pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀sọ̀rọ̀ ní kwara bíi alájí wa adéníyì dankasim ọlọ́run gbàdúrà yín jù báyìí lọ o ẹ kó àlejò mi níjẹta ẹ tó kún mọ́ra àlejò mi lónìí ọlọ́run jẹ́ ọrọ̀rùn ọmọ ìyá mi onígbúgbúrú ìnígbàgbé ọmọ ìyá mi àdúrà yín ó gbàjú báyìí lọ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run mo wá kí abdullatifi fẹ́mi adébáyọ̀ abdulsalami èyí tí àwọn èèyàn máa lákọ̀ọ́bù rẹ̀ sí jẹ̀lílì oníṣòwò ẹ sábà bẹ́ẹ̀ wọn náà wò bíjọ bíjọ kó èyí pọ̀ tó yìí láti má fi sùn tó aka tó rọ lọ́hùn. jẹjẹ wa la jòkó ní wa ló ní awa o má fi tó tó aka iṣẹ́ òun sọ̀rọ̀ gbọ́ lásìkò yìí. àpá àgbàwẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ọlọ́run gbàdúrà jù báyìí lọ. àmín. mo wá kí olóríire bàbá tó sì ní olóríire ìyàwó. Allah tọ́wọ́ bí àwọn ọmọ olóríire kalẹ̀. tọ́wọ́ bí àwọn ọmọ alábàríkà kalẹ̀. masha allah wa sàn nọ́ọ̀mù ara ń tọ́lọ̀ da orílẹ̀ pé ọmọ wò náà ni. ọmọ wa wò láyé náà ni. torí pé àwọn olóyìnbó ní try to make a difference to make you different. ẹ sì máa pẹ́ ẹgbẹ́ ìbò kílẹ̀ wá sọ. i'm very start to speak english. no problem sir. my qualification is primary certificate karuma lsm. ebe ẹ lè sọ ẹ sì lè kọ àgbákò bẹ́ẹ̀ bó bẹ́ẹ̀ bá ti lè sọ tó sì lè kọ kò síbi tí mọ́ ọ̀gá mi lò. wọ́n dáhùn. mo ti sọ̀kan lójú rẹ rí àìsọ̀kan lẹ́yìn rẹ pé àníyàn rẹ lórí iṣẹ́ tó gbámú hmm. òní bò ni àwọn ọmọ ọlọ́mọ ó ti dè yẹn. insha Allah. ọlọ́run wa ló pẹ̀lú àwọn tiẹ̀ náà. Ah, alhamdulillah. Hmm. ebi fẹ́ mi ni. èyàn òkú kẹsàn-án tó dé mọ́. ọ̀tọ̀ ni kọ́ọ̀sì rẹ̀. bẹ́ẹ̀ ni. lẹ́yìn <laughs> àdìbò ti jòkó. bẹ́ẹ̀ ni pẹ́sìtọ́ àdìjẹ́ ní yòónísù ọ̀yọ́lọ́. ọ̀yọ́lọ́ bàbá. àyẹ̀wò ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. ara yìí sanu. Hmm. bó o ti ń se sàmà sí bẹ́ẹ̀ lọ. sàmà bá bẹ́ẹ̀ lọ́n tiẹ̀. ọ̀run ti yà bọ́ọ̀bá ru ti yà òní rántí lọ́ni mọ́. ta ni ọ̀ràn ti. tọ́lá òkú ńlọrin pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ah, ah girigiri ni ọ̀sákùn òru kan kule kúlé kólé àwọn asẹ́ méjì sí mẹ́ta. iṣẹ́ bí èwo bí èwo. bẹ́ẹ̀ a bá ń ṣe nílẹ̀ yìí àti rọ́ọ̀mù yóò múra alájùwára Ismail Adisa Ọ̀wálà ọmọ tí ò serious. Allahu Akbar kò serious rí lápẹ́. ọmọ tí ò serious ọlọ́wọ́n bá ń gbàgbọ́ àyín jù báyìí lọ. àmín. mo kí sọdíkì <laughs> eh, mo ti kí ní kí púpọ̀ níwọ̀n náà ni. ẹ kí níwọ̀n ni ẹ kí níwọ̀n. Ridwan àbí Tọ́pẹ́ mo kí o náà níwọ̀n gbọ́dọ̀ mo kí o níwọ̀n. aláwọ̀ padà mm. parí ti ń bẹ́ ńlẹ̀ o. níwọ̀n àmọ́ ti láwọn ṣe ìṣẹ́wẹ́ lẹ́tí ń yàbí ẹ̀ wọ́n láwọn yí padà ọlọ́run ọ̀sán ló kàlùbárí kà yé ọ̀gá mi lò iṣẹ́ yín ẹni tí ó ṣe tíátà tí ọ̀rọ̀ ọmúlẹ̀ yóò múra. yóò múra o yóò ṣe kó jẹ. àti tíátà àtòrin kíkọ. Mm, nílẹ̀ yìí àwọn afa tilẹ̀kùn mọ́ méjì ni. lẹ̀ nbọ láwọn baba tàná àwọn baba tòní wọ́n tún wá bi tán sọ kọ́kọ́rọ́ sí wọ́n tún fàdúrà wà láti sí ilẹ̀ bí òsì bẹ́ẹ̀ pé làwọn pàṣẹ ń kọ lẹ́kọ̀ọ́ àwọn àyèdè àwọn sàyèdè kí wọ́n ń kọ àwọn òbẹ́sì rí níbi tẹ́yìn olórin lórí wà kí wọ́n ń kọ àwọn baba ló tilẹ̀kùn ẹ̀. Ah, ah, kí lẹ́yìn náà wá ṣe tó báyìí nísìnyí sábà bí nǹkan tẹ́ ẹ ṣe nígbà náà ẹ ọkùnrin tí ọ̀rọ̀ wọn mú yóò fi lọ rílẹ̀ bẹ́ẹ̀ ó ṣe tíátà eré eré ìtàgé tí ọ̀rọ̀ wọn mú yóò fi lọ rílẹ̀. bẹ́ẹ̀ni hmm. yọ lọ tẹdó síbi kan. lọ́gá bí lè fi atẹ̀kọ̀ létí jẹ́jẹ́ ah, ọmọ ọlọ́mọ ọmọ bá wí ọ̀dàdà ń bọ̀ dọ̀bẹ̀ dání sin kòkó wálé. bọ̀ wá dọ̀bẹ̀. iṣẹ́ oúnjẹ àríwá bá. torí iṣẹ́ yẹn nígbà náà àwọn ọlọ́rin kọ́ ọlọ́run má jẹ́. ọlọ́run má jẹ́ ká ẹlòmíì ọ̀hún àtàkà báyìí. ọlọ́run má jẹ́. nígbà wọn ń sòsì ń bẹ̀. adi tá à gba fọ́ọ̀mù sí nísìn. ẹ dákun jẹ mọ́. iṣẹ́ orin àwọn olórin ilẹ̀ yìí ń mú dáadáa ńgbà kan. nígbà kan níjọ́ òun rí. ẹsẹ̀ kan náà wọ́n ṣe àwọn àfa. kílẹ̀ ṣe ọ̀hún. wọ́n wá tilẹ̀kùn. ah oh àwọn bàbá tó tilẹ̀kùn yìí ti wá kú. Ah, ah, àwọn àfa tó kù nísìnyí wọ́n ti ń wá àdúrà tó yẹ sí i. àdúrà wa ni kọ́lọ́ wọ́n jẹ́ wọn orí kọ́kọ́rọ́ wọn rí torí kò tí ì rí báyìí. wọ́n rí wọ́n rí kí ni wọ́n ṣe ńgbà náà. kí ni wọ́n ṣe bàbá. àwọn bàbá ní àwọn òfin ìrí alẹ́ mọ́ nílẹ̀ yìí àwọn olórin bá lọ gbọ́ àwọn àfa káàkiri. wọ́n bá lè mú wọn kí. àwọn kan tí wọ́n dìde wọ́n ní ìrọ̀lẹ́ náà tọ́ba jásìkò ẹ má gárí o ẹ má palu hmm. wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wọn ní palu àtọ̀ bẹ́ẹ̀ tí máa ṣe nìyí wọ́n bá mọ kọ́kọ́rọ́ àtìlẹ̀kùn wọ́n sì yín ẹ̀. wọ́n bá sọ kọ́kọ́rọ́ nù bí kan. ẹ dẹ́kun ẹ ṣe sùúrù. etí wọ́n ṣe nu o. a ti ń gbọ́. ṣùgbọ́n àwọn àwọn àdìsọ́ wa là yìí àti gbogbo àwọn tó rí bíi tiwọn ìtẹríba yìí pọ̀. ó ti pọ̀ jù ìsìnlọ́hún yìí pọ̀ ìbùkátà àwọn àfáà yìí ọ̀pọ̀ àìsí ìmúmọ́kùnrin yìí ọ̀pọ̀ àwọn òde bẹ̀ torí ngbà náà báwọn afáà bá ń bẹ yàrá tó ń ṣàdúrà tẹnìkan sí ìyàwó lẹ́ńkulé tó pelére Ìlọrin òórùn gbòòrùn jáwọn afọ òsùn lórí. òórùn gbòòrùn yóò lé àwọn afáà jáde ìrarẹ́ wọn pè é. Ah, ṣé bẹ́ẹ̀ ti máa ṣe rèé ọ̀dà ànílé yìí mọ́ àbá tilẹ̀kùn. wọ́n bá tì í ó sì gba títì. wọ́n á tilẹ̀kùn àmọ́ àwọn àfáà ti ṣe tí wọ́n jogún àwọn àgbàlagbà hmm. wọ́n ti ń wọ́nà tí wọ́n yìí sí kọ́kọ́rọ́. bẹ́ẹ̀ ni làwọn onítìátà àwọn náà wọ́n tilẹ̀kùn báwọn náà pẹ̀lú àwọn adékasí méjì abẹ́rẹ́ bá fi Ìlọrin lẹ̀ hmm. bọ́gà Bello ti fìlú lẹ̀ hmm. kí lẹ̀ ṣe kí lẹ̀ ṣe kí n ti yín. àfa yìí ìmúra wọn lórí tẹlifíṣàn ah, ah, torí pé wọ́n gbà pé ẹ̀yin ní tíátà eh. ẹ̀yin ní biggest lecturer. you are the biggest lecturer. gbogbo dírẹ́sì tẹ bá dress. náà láyé ọmọ bá yín lò. ọkọ bí ẹ. ọkọ bí ẹ. ẹ wòye tí ọ̀gá bàbá àtọmọ ṣe láwàdà tó fi ṣe. wọ́n fi ṣe jíngù. lórí whatsapp. ẹ bẹ́ẹ̀ ló báwo ni báwo ni aa sẹ́mu jẹ́ kíbe sọmọ yìí jìbìlì bẹ́lẹ̀ o. ó sì ránkò ó ní tó mọ̀ ẹ́ lọ́kàn sọ́wọ́ àgbà sọ́wọ́ <laughs> wọ́n ní sọmọ èjì mi ni. asikiti wọ́n ni. ọwọ́ adi ti gbogbo ayé gbà kẹ́ ẹ lè gbà pé lẹ́kítọ́rà ní. bẹ́ẹ̀ ni. so that ọwọ́ adi pé ọ̀nà tẹ́ ń gbà mọ́ra yìí kò ní bá tiwa mú lẹ̀ yìí. kò lè bá tiwa mú. wọ́n bá tilẹ̀kùn. ooo oh, n táwọn náà tó ṣe nu. Hmm. Ah. wọ́n tilẹ̀kùn. wọ́n ṣe o. ṣùgbọ́n gbà táwọn ọ̀gá bí ló ń bẹ ní president fún ANTP abẹ́lẹ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ lórí ẹ̀ wọ́n yẹ kí wọ́n wà lórí ẹ̀dì sí. wọ́n wà lórí ẹ̀dì sí. ẹ dákọ̀ ọmọ bélò kan tí ì sin lọ́hùn àbọ̀mọ̀ ọ̀gá bélò kan ti ń bóra àbí tí mòmó kùn wọ́n fi àǹfọ̀sẹ̀ kọ̀m àfàlẹ́ tó kù sí lóòrùn. ọ̀gá bélò bàbá yìí olóde òdì sáfù ẹ̀. òdì sáfù ẹ̀. bẹ́ẹ̀ni. òdì sáfù ẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀yin abárí tánà òun náà ni gbogbo ntọ́lọ̀ wọn ṣe fún ọ lójú rẹ yìí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni àtètè kú tán pé yéè ìbàjẹ́ wọn ọmọ díẹ̀ sí i ò ní tètè kú. àmín. kìí sì wọ nìkan o àtẹnudọ́gba sami ti bá gbọ́ nìyí. àmín. èmi tí a ní kọ́lọ́ wọn yọ̀ǹda kọ́ lóbi four fifty láyé. yes. àwa ara mọ́tò kàńgbà náà kakọ́ láàárọ̀ láwa sí. all right afa tó ga. àrùnsẹ́ ọlọ́run ọba yín. èmi ọ̀gá bínú ọlọ́run jogun dáadáa. àmín. ó láwọn afa lọ́dọ̀ ọlọ́run. àmín. la haula. wàhálà kú wàtà ilà ìlà ìlà àníjìlá ọ̀run. àwọn afa tó kọ́ aláìkọ ẹ̀. àwọn náà lọ́wọ́ kan. àwọn bàbá tó kọ́ ní ìlìmí àwọn afa àtàn yọ kò náà gbàsọ yìí àwọn bàbá tẹjọ wa pàtìkù náà mi kù wọn fún wa sọ àníyàn lórí ipò wọn làkẹ́kọ̀ọ́ wa sọ̀rọ̀ àwọn alájẹ àgbàtà tó bí wọn babalágége àtàwọn tó bí yan. rahimahumullah. baba àgbàlagbàjì àtàwọn tó bí yan. rahimahumullah. àfa àgbàṣe wà límì àfa àbígọ́rẹ́ àfa àdẹ̀mọ́ mm. baba wọn olóṣù àfọwọ́dé baba àta oh. baba wa àgbà tajìlì adabi àfa àgbà tajìlì mumini àfa àgbà tajìlì arifina àfa àgbà tajìlì muntakina baba àgbà ń pàkátà àfa àláyà àfẹ ẹlẹ́hà baba wa ní arúgbó baba wa olókodó àfọwọ́lóṣù àfọwọ́dé baba àta baba wa ń bá ní àfa àlórí bàbá wa àgbà ń kíjìpá àfa àtẹ́rẹ́ bàbá wa àgbà ń di ayò rẹ́ àfa wa àgbà basaru àdáńgbá bàbá wa alábìdó kélélè bàbá wọn bàǹtẹ́ àfọwọ́ntàdá bàbá wa nídìí ọdán bàbá wa kùnmúrin kàràtú àfa àtàkùtì àfa kùjìbí bàbá wa alágàkà bàbá wa àgbà Allahu akbar rahimahumullah bàbá alákàlámbì bàbá wa ń dára bi àfa àmàdà nídìí ọdán bàbá ní ọlọ́rọ̀ jẹ́tìmí ọ̀dára òkè òkú béèrè Baba wa agba sọlágbẹrù òkè súnà Baba wa agba Allahu Akbar Allahu Akbar bàbá mi bàbá òkú mu yìí o Allahu Akbar àfa àgbà ní sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ kókò sàlẹ̀ gúnìyàn bàbá wa àṣà àgbáyé náà bẹ́ńbẹ́ bàbá alábìkà ń bẹ́ńbẹ́ bàbá aláyé náà ń bẹ́ńbẹ́ bàbá Baba ń gbódò fù sọ́tà fù màlẹ́ fù kútìjì fù nùhànkó fù ìrè fù bàbá kéwì ọmọ náà ń gbogbo yẹn bẹ́ẹ̀ ọlọ́mùkúrẹ́ nìkan náà gbogbo wọn. àmín àníkọ́lọ́ mọ̀ọ́sẹ̀ wá ní tàǹbóló. ní tàǹbóló. ẹni tí ọmọ ẹbí ìyá bèlè àná. bèlè àná. ní tàǹbóló bá gbà sọ yóò tó gbà pátá. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì tàbí àṣejù ọ̀nà muhammadu ọ̀rọ̀ ọlọ́run jù bàbí ṣùgbẹ́gẹ́ lọ. bọ́lọ́run bá fún mi lẹ́gbẹ̀rún àgàgà kó fún mi lẹ́gbẹ̀rún. ṣe wá ní gbìnìgbìnì tábìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ tàbí ṣùgbẹ́ ẹ̀gẹ́ lọ. Ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹ̀rọ ẹ̀yẹ ẹ̀lẹ́sàn tí ọ̀sán yá rẹ̀ kódà gbà tó ṣe lọ sóhun lẹ́sẹ̀ yá. Ọlọ́run ló ṣe wá ní gbìnìgbìnì bíyà sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́. ẹni bá sọ wípé tí kéwù ti jẹ́. ó jogún òpó inú lára bàbá abíyàrá mọ̀nà tóbi ẹ̀sà yìí. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. àga bíyà sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju gbé sí gbẹ́gẹ́ lọ. ọ̀pọ̀ ọpẹ́ dúdú fọba tó ní wa. ọ̀pọ̀ àṣà látún fún mọ́ àmì. àlékún ìkẹ́ rẹ fáwọn ta ló máa wá. ọlọ́run ló ṣe wá ní bínibíní. ìgbà gbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ ọlọ́run ló bá gbé gbẹ́gẹ́ lọ. kíwùlà ní ẹ̀kẹ́ ilẹ̀ mú wa bó. ọ̀ọ́nì ẹ̀ka wo ni wà lọ́wọ́. Khadija ẹgbẹ̀rún alákọ̀wé kò tó bàtà wa lọ́rùn ṣe wọ́n ní sinmi sí tàbí sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ ọlọ́run ju tàbí ṣùgbọ́n ẹ̀lọ́. kí o lọ ní ẹ̀gẹ́ ilẹ̀ Muhammadu. máa ní ẹ̀ka ìwé ni wọ́n ẹ̀ sọ ayé àmọ́ kò ṣiṣẹ́ yóò ṣe wádìí sí ní pínlẹ̀ kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ ojú tábí sùdẹ́gẹ́ lọ. olówó ń kówó ìjọ nítorí ọmọ ọlọ́lá. nítorí ọmọ ọlọ́run kọ́ ẹ̀kọ́ nítorí ọmọ. báyìí tàṣà lómi tí ó ní ìjọba ẹ̀mí náà. àfáà ni wọ́n ní ọ̀tún òkè ọ̀tún ògè ọ̀tún ìyọ́nú ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run ẹ̀yin àfáà ẹ so ìdùnnú kẹ fọkànbalẹ̀ èmi ọlọ́run ó dùn tì í sí ìwọ̀n ní parẹ́lẹ́ yìí ẹ̀yin ẹ̀yin àfáà yóò tó wá dùn yorùbá yìí lọ bẹ́ẹ̀ bá tọ́ba da tọ́ba ké dáadáa tí ẹnu sì ní bàjẹ́ wọn. àmín bisimilayi rahman rahim kò ní kó wà lọ́ọ́ ahad. Allahu Samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín ọlọ́run bá sàjà sọ dáadáa àmín ọlọ́run kò ṣe á pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín májà ṣubú ọlọ́run àmín. tọ́pìkì tẹ fún wa. kí ni wọ́n ní á sọ̀rọ̀ bá. ẹ̀rẹ́kùnbẹ̀lẹ̀ wòye tí wọ́n yé. aláròye torí ọlọ́run ò sí láàrin ìjà lọ́hùn-ún ọjà náà lọ wáyé. sọjà náà ni. àárín ìjà lọ wáyé. ok ọjà alẹ́ ni. ẹ dákun wọ́n lè rí pọ̀ ní Ramadan. bẹ́ẹ̀ni. ẹ̀sán pọ̀ nbẹ. bẹ́ẹ̀ni. bọ́ọ̀ láti rí buhari èrè tí nbẹ̀nbẹ̀ jẹ. tí wọ́n ní asọ̀rọ̀ bá nù. ètò ẹ̀ fún wa nù. ọlọ́wọ́n ọjà sọ dáadáa nbẹ. àmín ládìgbà táwọn ẹ̀ ti kú ọ̀sẹ̀ kan eh. àbóṣù kan láti ń gbọ́ wàásù. láti ń gbọ́ léríṣiríṣiríṣiríṣi tí ọjọ́ ra wọn èyí tí mo rò pọ̀ kàn mí sí pé what next after Ramadan. Hmm. ẹ ṣeun jàre bàbá mi yóò gùn sí i. àmín. kí ló kàn lẹ́yìn Ramadan torí ní lọ bí ti ń lọ yìí. jalili. ń dáhùn. ta ni rojọ́ bá. ọ̀sàrò yìí ọkà òkè ó di ju. ó mú sí lọ́bọ̀ o. ẹ fún bẹ́ẹ̀dì. afa àtọ́gà. akérèmọ̀kùnrin tọ́bìkì tẹ fún wa ni pé èrè pọ̀ ní Ramadan. èrè pọ̀ ń bẹ. bó o láṣẹ eré buhari rẹ jẹ. bẹ́ẹ̀ni. o ti lọ. èyí ò ti lọ gbogbo èyí la ti gbọ́. báwo yẹ bá ń bọ̀ náà máa wí yìí o hmm. èyí tó kàn ní sè what next after Ramadan. kí ló kàn lẹ́yìn Ramadan. akira makumali kẹrin. àmọ́ ìtẹ̀wé náà ọlọ. ara ẹ̀ náà ni ọjọ́ra wọn. afa yìí baba kọ́lá umar bọ́lá abdul aziz rahimahullah ta'ala. àmín. laysa taqwa llahi. بصيام النهار ولا بقيام الليل والتخليط فيما بين ذلك الله ولكن تقوى الله ترك ما حرم وأداء ما افترض الله الله فمن رزق بعد ذلك خيرا fọwọ́ mi na xayiri la xayiri. rahimahulahu ta'ala. àmín. àmín. umar bin abdulaziz. ó ní kìí ṣe ìbẹ̀rù ọlọ́run. kìí ṣe ìbẹ̀rù ọlọ́run. Ah, ah, subhanallah. walhamdulilah. tọ́pẹ́ ọ̀fẹ́ káwógi baba ti bẹ̀rẹ̀ wá sí à ń kíyàn à ń balẹ̀ à ń bẹ̀rẹ̀ lọ́wọ́ kíw. ẹ ẹ sà ẹ jòkó lẹ sà. ẹ sà ẹ bá wá ga fún wọn. Mm, ẹ jẹ pẹ̀lẹ́ ẹ ti bá ẹ lẹ́nu wá sí. ẹ ti rí i pé wọ́n wá ẹ wá ga fún wọn lókun. lẹ́yìn sẹ́ẹ̀ fi tẹ́kun wọn la kìí ṣe bẹ̀rù ọlọ́run. bẹ̀rù ọlọ́run kọ́. bí kìyà mi nà ha rí kẹ́ẹ̀ fi gbogbo ọ̀sá yé rẹ̀ kọ́lá lẹ́yìn Ramadan kọ́mọ sínú mọ́. kọ́mọ sínú mọ́. kọ́mọ gbàgbé lọ bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run kọ́. bẹ́ẹ̀ kọ́kọ́ wọn ò ní gbà yíyún nǹkan kí n bẹ̀rù ọlọ́run náà. wàlá bí kìyà mi kó fi gbogbo ìwáyé rẹ̀ kèsì náfìlà sinafila fa kí o gbẹsẹ̀ rí o wú. kì í ṣe bẹ̀rù ọlọ́run Allah ẹ̀yin ẹ̀ tẹ̀ ń sàrò yìí wọ́n dá yín lóhùn wọ́n fún yín lára kan. kí lára ọ̀hún. wọ́n á bí abasaro yìí bí wá sí. wọ́n ń ké kurani abẹ́ ń sọ̀rọ̀ lọ́hùn eh. ẹni tí ń bá rojọ́ ń bẹ̀ eh. èyí tó kéré jù nínú ìyàtọ̀ lọ́hùn yìí jẹ́ ni pé kò ní bímọ tẹnu rẹ̀ tọrọ láyé. ọ̀gùn ebá ọmọ òun ò ní kú ẹnu rẹ̀ ni ò ní tọrọ eh. ìyẹn jọ́ ọmọ ọmọ lè jẹ́ ẹ̀ṣẹ̀ bá wí wọn ọ̀gbọ́n ni àkìrá ah. mọ̀ kó mu wọ. ẹ jáwọ́ máa bá ti a lọ bàbá. wọ́n tàkàlì bí fi ma bẹ́yìn náà zalik kéèyàn sì pa méjèèjì kọ kọ́ ma gbàgbé lọ́sàn-án gbogbo ọjọ́ ayé ẹ̀ kí ramadan náà tán kọ́ ma sinu mọ́ kọ́ gbá wẹ̀ láti ìsinmi ọdún tí ń bọ̀ kó tún ma sinẹ́fìlà bẹ́ẹ̀ lóru kọ́ ma sùn mọ́ láti ìsinmi ọdún tí ń bọ̀ kì í ṣe bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kan pè é walakin taqwallah èyí tó jẹ́ bẹ̀rù ọlọ́run tariku ma harama àfi ká fi ntọ́lọ́run bá lòun ṣe léèwọ̀ ká fi ilẹ̀ ká fi ilẹ̀ hmm. kí là ń láyà sọ́lọ́run sí hmm. àwa mi dojúmọ́ béèrè kí ni ó ṣe. oṣù ramadan oṣù alibarika oṣù alibarika ni baba. bọ́ọ̀ wá èrè ọlọ́run ó fún ọ bọ́ọ̀ wá yóò fún ọ ntúláàsì. yóò fún ọ ntúláàsì kọ́dà bó rẹ̀ lè tọ́ sọ ó gbèrè ní Ramadan yìí kọ́lá bí yọ̀wọ́ ẹ̀rí ọlọ́run fún. ọlọ́run fún. ẹnì ọlọ́gbàdé bí kẹfẹ́ ìrìbá kunu oṣù yìí níṣẹ́ kò ní wọná. Allah ọgbà jẹ́nà sàrà. ọgbà jẹ́nà gbúdọ̀ sí. ẹni mo sọ bẹ́ẹ̀. àwọn màláíkà tó mọ̀ yẹn náà ń sàrí wọn à leave. wọ́n ti da sẹ́lẹ̀ báyìí. yà á nàmọ́tò kọ́ ẹ lọ sọ sí ná ọlọ́run ti tì. wọ́n tilẹ̀kùn ná tọ́ba sì dẹ̀yìn ramadana ntí ramadana bá ti kó mérò tọ́ba dẹ̀yìn àwọn ẹni tó gbalẹ̀ mọ́. ń hàn èyí ń lọnu àgbákò fóònù wọn ìgbà bẹ́ẹ̀ lè yín mọ́tánù. ọgbà bonus àlìjẹ́ náà. ọgbà àríyànjẹ́ ẹ dákun ẹ ṣe sùúrù. ẹ dákun aláròye torí ọlọ́run. ìyá aláròye. ń da yín lówó. Ah, alájà ọkà òkè òdìjú. ẹ sá ma bàbá ẹ já sọ wá sí ìdílé rédíò. sá ma pé lè rédíò wọn tilẹ̀kùn mọ́ wa ni. bẹ́ẹ̀ni àwa yìí la gbọ́ ara wa. ògiri lamọ̀ wọn. ẹ já ma bára wa sọ̀rọ̀ lọ. ọ̀rọ̀ yìí ti. walakin takwallah àmọ́ bẹ̀rù ọlọ́run. ìdí jẹ́ bẹ̀rù ọlọ́run gan-an ní kéèyàn fi gbogbo ntọ́lọ̀ lóhùn sí ilé wọ. ntọ́ àrà mọ̀ fún wa ká filẹ̀. kò filẹ̀. ká má mọ̀ fúta ara dọ̀ mafutara dọ lọhu afa yi gbogbo ìtọ́lọ̀ wọn ṣe ń dandan tó sì lóra yàn kéèyàn máa pè é kó dọ́ni ma àwẹ̀ di twenty five lónìí àwẹ̀ di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ogo ọ̀kọ̀ọ̀kan lọ́nà ogún àti márùn ah, ah, hmm. mẹ́rin tàbí márùn ntòkùn mẹ́rin tabi márùn má sọ bẹ́ẹ̀ ọba ti ń sọ bẹ́ẹ̀ ọ sọ fún wa pé ọ̀nà ti ń darí ìlú nù ẹ fi ètò mẹ́rin lókùn ní márùn ni ẹ fi lè fa bitọ́lọ́ ń bá fi sí. Inshallah bí ọlọ́ba gbé nǹkan sí làbí la máa ń wò ó. ẹlẹ́rú. fàmáwù sí kọ̀ bá rẹ̀ bá rí kọ̀kọ́ ìranì ẹn dára ń bá tó náà ṣe tó forí mi tó náà lọ́wọ́ huwa min khairi la khairi ọ̀tà ti bí orí bọ́ mi orí mi. Allah eléyìí ń tà ti bí orí bọ́ mi orí. bọ́sì bí orí nù ni já arajulun ila ibn Mas'udi bẹ́ẹ̀ bá jágbọ́n nìkan ní ikú mi. kí ló dé gan-an. já arajulun ila ibn Mas'udi arákùnrin kan bá ibn Mas'udi Abdullah radiyallahu anhu faqala lahu. ọwọ́ sọ báyìí fún. ìwọ̀n sọ fún pé inna li jaran mo mọ̀ ní níbọ̀ kan. mo ní lébọ̀ kan fa. níbọ̀ hmm. kì í ṣe lébọ̀. náà níbọ̀. níbọ̀. alábàágbé kan. bẹ́ẹ̀ tá a jọ ń bẹ ládùúgbò. tá a jọ ń gbé bàbá. òdì mi a máa kún ní a máa nìmí la púpọ̀. bẹ́ẹ̀ni ó kún nira bá mi gan. i máa nìmí la gan. bẹ́ẹ̀ni. èmi rẹ̀ family àkọlé pọ̀ i máa nìmí la púpọ̀. àbá yìí kọ́dà wọ́n yọ̀ sí túmù ní àtúmọ̀ àbú i máa ń bú mi gan àwọn èébú ńláńlá. má bà mí jẹ́. Mm yóò máa sọ̀rọ̀ mi láì da káàkiri àdúgbò. n ti mọ mẹsẹ mo máa ní kíní ìṣẹ̀lẹ̀ kálọ sí ìlú àdàkọ eh, ìmọ̀ ń gbẹ. ọ̀rọ̀ tí mọ mẹsẹ yóò sì máa yí máa lọ́sẹ̀. èmi mo ṣe yóò sì máa búra lérí ẹ̀. la ilaha illallah. kí n mọ agbẹ́ngbà rẹ̀ gan. ẹ dákun torí Ọlọ́run ẹ ti ń o. ẹ ti ń rúfin o. èèmọ̀ tí mo gbẹ́ngbà rẹ̀. ọmọ tí mo ṣe o kọ́dà wọ́n yìí dín kù alẹ́ yà á tún ma fúnlẹ̀ mọ́ mi. a ma fúnlẹ̀ mọ́ mi mi bá fẹ́ kọjá ni wọ́n ma lẹ̀ mí lóko. Oh, oh. alẹ́ ọlọ́lá ọ ma wá gbalagbà arákùnrin mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ arákùnrin. a fẹ́ kẹ́ gbọ́dọ̀ arákùnrin yìí ni. já àrọ́ jùlọ ilabuna Mas'ud. Mm, kárì wáyé ni ẹ̀kẹ́. ọ̀rọ̀ ló tẹ̀ra ni o. bẹ́ẹ̀ni arákùnrin kan abdullahi bin Mas'ud. ọwọ́ abba bí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ìbẹ́kẹ́jọ́ sọnù. ẹ mú lọ́wọ́. fọkàn ilẹ̀ lẹ́wù ni wọ́n sọ báyìí fún ìnàlí jára ni mo mà ní alábàgbé kan ládùúgbò yóò dín mi a máa nímí lára kódà wọ́n yẹ súnmù ní a máa bà mí jẹ́ a máa bú mi ìtì mọ́ mẹ́sẹ̀ bí sèmọ yìí máa ń dẹ́sẹ̀ kódà wọ́n yìí dín kù àlàyé àfáà yìí a tún máa fúnlẹ̀ mọ́ mi hmm. mo bá kọjá mi ẹ bá lẹ́nu kò ó lè wọ́n sì máa lẹ̀ lóko ah. tí èsì wu oko hmm. faqala ibn Mas'ud ibn Mas'ud wa dàlóhùn idhab máa lọ fàyín ni wà azalla àfíkà fàyín ni huwa azalla àfíkà hmm. hmm. tóun bá lóun wọ́n mọ̀ sẹ́lọ̀ lára rẹ̀ fún àti ìlọ àfi ì wọ́n máa sin lóun lára tiẹ̀. Allah jẹ́ wọn máa tara rẹ̀ ṣàgbákò ìwọ máa wó ore fún un. Oh, oh. Oh, subhanallah àkọ́yé ni. ẹ sọ fún ọ̀gá yín bẹ́ẹ̀. ẹ sọ fún un. in huwa aṣọ lọ́ọ́ fi ì táwọn wọn bala wọn mọ sẹlọn lára yìí fa àti ìlọ a. kọ́ wọn ma sẹlọn lára fi. bí n ti ń Dr. Senator Bukola Saraki ẹfọ olóyè rẹ ẹfilẹ ẹfilẹ nù. ọ̀rọ̀ dójú ẹ̀ lọ́nu. kíni. gbogbo ti ọ̀gá yìí rí ọmọwọ́ o kọ̀mọ́wọ́ o ọmẹsẹ̀wò kọ̀mẹsẹ̀wò níjọ wọn ti bi tó fi débi ó déhùn sóní sòrò rí ni. sóní sòrò rí ni ẹ sọ fún mi. kò ní rí. ẹ wí ká gbọ́. nǹkan lọ́ọ̀ máa sọ fún mi. Ah, láéláé láéláé ẹ bá la ń wá ibi tó ga fún. gbogbo ẹ̀yin tẹ dèyẹ tẹ níṣòro kẹ tó dé ẹ bá dèyẹ tẹ sàgbákù. ẹ dáràn ìṣòro tí ní ọ̀pọ̀ jù àfi kẹ ẹ ní kẹ tó débi tẹ ń wá òun. mo ti rí nù. èjì òye inú. èjì òye inú náà. tó o fi débi tí ń dẹkọ̀ máa ń pè ní ìyá. kílọ̀mọ̀ tí wọ́n ń pè ní ìyá. kílọ̀mọ̀ tí wọ́n ń pè ní ìyá. bẹ́ẹ̀ bá ní ìyá ń jẹun yọ̀mọ̀. káwá lolúwẹ̀ tó lè fìrì bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. double wow tí a bá rí n tí ń rí mọ́ ajẹ́pẹ́ kọ̀ lọ́bì kan mọ́ àbáǹgbọ̀ hmm. yìí kébi tí ń lọ sí kù yóò máa rí náà. àyọ̀ máa rí náà ni yóò sì máa ṣẹ́gun rẹ̀ ká máa retí ẹ̀ ìṣẹ́gun náà ni ọba dé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá bí mi ní ìtàn gbèsè ayé mi yìí sì bu ẹkún. subhanallah. àwọn náà gbọ́ díẹ̀ bẹ́ẹ̀. kó ti dáa fún yín ló ṣe tọrọ náà ìyàtọ̀ jẹ́ wá ṣe tọrọ yìí. ìyàtọ̀ jẹ́ tọrọ yìí bẹ́ẹ̀ bá jẹ́ lóyún ìjọ kan yóò sì kú. yóò sì kú. ìyàwó ti pọ̀ ju. bàbá wa má dìbò bàbá december fifteen nineteen eh, eh, two thousand and eighteen tàwa yìí ní hmm. pé forty years mo bẹ̀rẹ̀ wá sí. tí baba, ti ń jíṣẹ́ ọlọ́run bọ̀. mo làwọn eléyìí wa. àsìkò tá a bá eh? dé yìí lọ dáa. àsìkò atm àsìkò tọ̀hún tá a bá dé ń gbà bọ́ yà á ti kú. àsìkò yìí lọ dáa gángan. ọbọ sí i ọbọ sojú ẹ. kí a ní. ó ti dànù. ìyà jẹ mí púpọ̀. Ah, ah! eríṣiríṣi ìyà. onírànràn hmm. akérèmọkùnmọ́lá bàbá madibo wọn bá kéwù tí mo ké ọlọ́run wà ní àwọn tó bí mi àti ìyá tí mo jẹ ọfà àlùbáríkà sí mi ní kọjá sukuu pé sukuu sat sanawi níbẹ̀ lọ́wọ́ mi dùn wọn lọ lẹ́gà wọn lọ NCE wọn lọ yunifásitì primary school tí mo sì kà kárúmọ́ ẹlẹ́yọ̀ ẹlọ́sàn ni wọn kà jí primary lọ. and I know how to speak English and write. ọ̀rọ̀ kí làwọn wá bí ẹlòmíín mọ ìyáláyé ìbòjú ìran kó tó fi pépà yàgbẹ́ yọ káwọ́ báyìí síbẹ̀síbẹ̀ kò kú olójú kan kí àwa ni bìtínà tá n bá ká. bẹ́ẹ̀ ni mẹ́ta lè yí. akirama kumuli kẹri. Allahu akbar. kẹbíyàn. kí n tó lọ sí mọ́hìndín mo parí Muyideen kí tó wá sódò àwọn alájí àgbà. ilé kéwú tí bàbá kọ́kọ́ lọ́nu. bẹ́ẹ̀ni aláǹgbó atòní ọmọ ẹ̀gbọ́n ìyá mi aláǹgbó asángò tòní owó sùtọ́kọ́ gbà láyé forty five naira múrí méjì àti náà márùn ló fi lọ sanwó mi sí Muyideen ni. Akbar hmm. àtàsọ lè kéwú àtòwó lè kéwú àti tíra àti bàtà àti everything ó sì ná forty naira. Ah wọ́n náwó. ọ wá fún mi ní sẹ́ńjì sílè kan ò ní fi sápò. Allahu Akbar àyìnà táwọn ṣeun. káì láti gbà wọn tí mo fi lọ́dọ̀ àwọn alájẹ́ gbà bẹ́ẹ̀ bá sanwó lé kéwù èyí lọ sí kọ̀ǹdọ́ èyí mm. tẹ̀lé mọ́tò tá a lẹsẹ̀ ní sango lọ́mọdúnbùnmi. èyí lọ sọ lọ́wọ́ alájẹ́ gbà náà wàásù mẹ́ta lọ́dún wàásù mẹ́ta mórí mm. méjì àti náà márùn-ún lọ́dún kí n tó rí ní tẹ̀lé mọ́tò lánìí. báàbà sanwó ẹni tó bá lọ ní kẹwàá lọ́jà gbàrí tíra sí àrí làwọn lò kò sẹ́ra lọ́jà á sanwó rẹ̀ ní twenty five naira ní pọ̀ méjì láàbọ̀ tíra tí ń lò ní kíláàsì lọ́dún kan ń lọ sàárù lágọ̀ọ́ àbí kí n lọ sàgbà sí oko lọ́dọ̀ bàbá tó gbé náà bàkí àṣà nísàlẹ̀ kókò ah. àbí kí n tún padà sí kánò kí n lè wọ́n tánlẹ̀ ọ̀fẹ́ ah, ah. kí n lọ ṣe kọ̀ǹdọ́mọ̀ lórí sábà títì yankura bàtà. àmọ̀dúpẹ́ bí ó dé dúró yìí kèétí ìdédúró ńlọ náà ni ó sì ń lọ náà ni ó ń lọ náà ni. gbogbo etí nǹkan kalẹ̀ yìí eh. senate president tọ́jọ́ ga gbogbo eh. látòkè délẹ̀ ìwé lọ́jọ́ ní yàrá. kò sí ah, irú èyí táyìn sọ yìí. nǹkan ọlọ́run yìí sọ̀fẹ́. tọ̀dọ̀ yìí ti ẹ́bì púpọ̀ jù wọ́n bá jẹ́rú ti yín nǹkan ah, ah, ti ṣe. nǹkan ti ṣe o. ìgbà ìmọ̀rìwò láyé ra áàkà ilé takalufa eh. fàdọ́àwù wala àtòkìfìrì alẹ́ yìí ta àsùnfà. ẹ má sì jọba yìí lẹ́rù. ẹ má jọ jà yín láyà gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n hàn Bùkọ́lá lè mọ̀ ni láti lórin ni láti ibì kan ni èmi ọ̀mọ bí ó ti wá àmọ́ ẹ dákọ̀ ẹ sọ fún mi níbo wọ́n ti hàn níbi Muhammad lima. ebi ńlẹ náà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun nílé wọn ti kọ́kọ́ bá kó bá nábì. ẹ tún gbé tàbí mahama kalẹ̀. ẹgbẹ́ yìí ń lẹ. ìwọ fúnra rẹ pẹ̀lú bó o ti jẹun náà n bọ̀ wọ́n ti hàn lé ma. sẹ́wọ̀n nìkan ni lágboolé yín wọ̀ tó bá ti sìn. <laughs> àfa yìí mo fi sọ báwa tá a jọ ń ṣe wá sí káàkiri hmm. àwọn amadibo wọn ni ká tẹ pẹ̀lẹ́ tẹ. kéèyàn ó ṣe wọ bí òrùn wọ ni. torí kíni gbogbo àwa tọ́lọ̀ ń gbà fún tàbí bẹ́ńtà lónìí jojúmọ́ la yín retí ẹkún lé wa. wọ́n retí o àbí kọ́lọ̀ mọ̀ fún wa sun. ọlọ́run ni fún wa sun. ẹnìkan bá fún wa ló kúná a ti rí pé kì í sàwọn ọmọ wa ń yàn ọkọ̀ ẹ̀ ó nà fẹ́ kúná a ní kúní pẹ̀lú ògùn ọlọ́run. àmín àmín àmín àmín. sóun nìkan ni ah, sóun nìkan ni sáwọn nìkan ni. wọ́n bá wa jíjẹ eléyìí. yóò bẹ́lẹ̀ ee ah, sáwọn nìkan la kéwòn tó. àwa nìkan kọ́ na ọmọ tí wọ́n náà ké. kéwù tiwa sẹ́ńjì lọ́jẹ̀ ló tẹ̀lé mi. bẹ́ẹ̀ni àmọ́ kò yẹ wọ́n bíi tiwa yìí. káyì ẹ̀ẹ́kẹ́jì àwọn kẹlẹ́ abálójú ọ̀nà bàbá dọ́kítọ̀ àbáwọn ẹ̀dàkọ̀ yìí tẹ̀ sọ̀rọ̀ yẹn ṣe sùúrù. kí ló dé gan bàbá wíyẹlẹ yọmọ tó. àfàtọ́gà àwọn kẹlẹ́ abájú lójú ọ̀nà bí wọ́n àsí wọ́n bẹ̀rẹ̀ ìwọ̀ òkú ọlọ́run sì pàkì wọn sí ìgbẹ́kan báyìí bẹ́ẹ̀ bá wà lẹ́pẹ́ àwọn àfọ alágbájá wọn níwò àwọn sọ̀rọ̀ sí wọn mẹ́ta kémi náà wọ́n bira mi léèrè ṣé wọ́n máa pè mí lọ àbí padà pàkì mi náà. subhanallah ìbéèrè tó yẹ kéèyàn obìnrin. àfọ àgbọ̀rọ̀ bìrẹ̀ ní àfi tọ́sí fàárí. kò gba gbéraga. kí ni gbéraga lára wa. ẹni tí ń ṣe fàárí ó bira ṣé wọ́n ti ń pè ọ́ ní wọ́n padà pè ọ́ bẹ̀ lọ́la. Hmm. Hmm. ọba ara rí dájú ẹ pé wọ́n pè ọ́ lọ́la ọ̀rọ̀ ti dójú ẹ̀ kọjá. ìdánlè mẹ́rin láyọ̀ rákà hmm. ilé tẹ̀ka lùfà. fàdáhù eh. wọlé ẹtọ kẹfìrí alẹ́ yìí ta àsùnfà. ọ̀gá yìí ni ẹ sọ bọ́ sọ̀rọ̀ kọ́mọ́sẹ̀ rẹ̀ yíjì ọ̀gá yìí ni ẹ bá sọ̀rọ̀ ẹ bá dr bukola sọ̀rọ̀ kọ́mọ́sẹ̀ rẹ̀. kọ́mọ́sẹ̀ rẹ̀ báyìí bá ń ṣe ọ́ dáa ju kó wò ṣe rẹ̀ lọ. bẹ́ẹ̀ bá ń ṣe rẹ̀ kò lóògùn. tọ́ra yìí lóògùn. Mhm wọn ò sàdédé ṣe é wọn ò sàdédé lè ńgbà wọn wà tó ọ́fíìsì òun yìí mọ́ wọ́n ti máa ọmọ tó gẹ̀ wọ́n mọ́ lè gbogbo èyí ò náà n tó ni òun ni kọ́mọ̀sí rẹ̀ èyí tí n bá ń ṣe ń dáadáa tó bá stop ẹ̀ pé òun ṣe é mọ́ ó ṣe rẹ̀ káì. kọ́mọ̀ stop ẹ̀ kọ́mọ̀ ṣe lọ kó kàfúkà jẹ kíkọ́ máa jẹ ìka lọ ẹ mm. sọ fún àwọn ọ̀gá yìí pé mo ní káyé tó sẹ́hàn ní kàró ká fún kọ́jẹ́ mm. ẹ dá wákàtí fún ọbẹ̀ bá dọ̀hún. ọ̀gá Bello káyé tó sẹ́hàn ní kàró ká fún ọ̀gá fún kọ́jẹ́ baba madibo. wọ́n dáhùn. dáhùn kun roka fún kajẹkọjẹ ìka. kọjẹ ìka mọ́ọ̀kà. àpé ọ̀sọ̀sọ̀ lẹ̀ lásán sí ifá. barawu ó ní bó ti ṣe. ayayayaya anija roka fún kajẹ kọjẹ ìka mọ́ọ̀kà káyé tó sí ọ̀nìkà ó kà fún. sẹ́ńgbọ́ káyé tó sí ọ̀nìkà ó kà kọjẹ káyé tó sí ọ̀nìkà ó kà kọjẹ sáàrò káfúkà jẹ́ kọjá ìka mọ́ka àdéhùn àfúkà jẹ́ kọjá ìka mọ́ka ayé tó sì ẹni jàró máa fún ọjẹ́. Para pa pa pa kó jẹ́ ìka mọ́ta ẹ̀rọ káàkókà jẹ́ kó jẹ́ ìka mọ́ta káyé tó ṣe oníkàró àfún kó jẹ́. aláfàgbọ́n wọ́n ní kọ́mọ̀sẹ̀ rẹ̀. ẹ dákun jama ní farabalẹ̀. ní farabalẹ̀ à ń sọ̀kalẹ̀ ẹ̀bọ̀ náà nù ní ní farabalẹ̀ wa wa qala rasulullah sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anabi láyé kó lẹ̀. ojúṣe ọlọ́run tí kì í àtọ́lá bẹ fún. sallallahu alayhi wa sallam. ọ̀sọ̀ báyìí. kí ló anabi ni mo búra pẹ̀lú ọlọ́run. Hmm. wàláhì malfakiru aleikum malfakiru akhasha aleikum. naam arábìnrin ẹ̀yà lùmọ̀ tèmi èmi ọ̀pá yóò sì fún yín o. mi ò bẹ̀rù òsì fún yín o mi ò oh, oh. gbé yín sákòsí o. ẹyẹ ẹyẹ mi anábì ló ń bẹ ẹlẹ́yà lùmọ̀ tèmi. mi ò gbé yín sákòsí o. ìbẹ̀rù kó sì ọmọ ta yín o nǹkan ní nǹkan yà fún yín o. walakin akhasha aleikum an tabusatọ aleikum dunuya. Allah. Hmm. èyí tí ń payà fún yín ni kọ́lọ̀ wọn ayé lẹ̀ fún yín. kọ́lọ̀ wọn ayé lẹ̀ fún yín kẹ́ ẹ rí lò àbí ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. Hmm. ayé yìí lọ́n tẹ́lẹ̀ fún bọ́lá fún dr Bukari ló dàgbà kò yìí. ayé lọ́n tẹ́lẹ̀ fún ló di wàhálà yìí. ló dàgbà kò yìí. ó dàdánwò bàbá. káì. bẹ́ẹ̀ni o sì ti ráyè kọ gbádùn. àwọn tó wà gómìnà wọ́n rí gírẹ́ẹ̀tì. wọ́n rí. àwọn tó wà lásọ̀ fúrẹ́ẹ̀bù wọ́n rí gírẹ́ẹ̀tì. wọ́n rí. àwọn tó wà lásọ̀ sínétì wọ́n rí gírẹ́ẹ̀tì. wọ́n rí. àwọn tó wà lásọ̀ sẹ́bìlì míì wọ́n rí gírẹ́ẹ̀tì. ta nínú wọn torí ìlò. wọ́n rí ìlò ọmọ tẹ fèrè sọgbà púpọ̀. Ah, wọ́n fèrè sọgbà o wọ́n fèrè sọgbà o. afa oh, yi èmi ń tẹ̀lé yín bàbá. wọ́n fèrè sọgbà. wọ́n fèrè sọgbà. bẹ́ẹ̀ ni kálukú wèrè wa wò èrí e- bí a subhanahu. walhamdulillah lọ́dẹ̀ yóò ìyá yín ìyá níyìn a. bẹ́ẹ̀rì ọba ti gbádùn gbogbo ara yòókù ní gbádùn. gbogbo ara ni nǹkan ṣe. o oh, afa Ọlọ́run gbogbo ntá a bá lè sà gbogbo ntá a bá lè ké tọ́lọ́run fi tún eré Nàìjíríà sí i torí eré ń dun nàìjíríà o. eré nàìjíríà gbádùn. eré nàìjíríà san. nàìjíríà san lórí lọ́wọ́ báyìí. nàìjíríà gbádùn n lè rí ọba tí wàá gbádùn kí ló kù tí ó gbádùn lára. gbogbo gbádùn náà nù jọ́fìn kí ó mú ọ wò ọkọ̀ parẹ́ ọ̀dà. ngbà tẹ́lẹ̀ ò ti gbádùn gbogbo gómìnà ta ní nàìjíríà pápátá. àwọn náà gbádùn nù wọn gbádùn nù náà. gbogbo àwọn sẹ́nitọ̀ wọn gbádùn. gbogbo àwọn house of rep wọn gbádùn àwọn sọ assembly wọn ò gbádùn àwọn council chairman wọn ò gbádùn àwọn commissioners wọn ò gbádùn àwọn essays wọn ò gbádùn kọ́dà àwọn pa ẹ̀ gbádùn. àwọn àmì ètò wọn gbádùn nù wọn bá amógun sáríkíṣẹ́ mógun bàbáàdà. àwọn àmì gbádùn nù àwọn tí wọ́n fi sẹ́ràn ní ọ̀dẹ́ àwọn àlẹ́ wọn lè jí sẹ́fún ògbé wálé. láyìí láyìí. ìtọ́ni mẹ́rin láyẹ̀ rákà takallufa. fadahu wala tukfiri alayhi ta'assufa. walakin akhasha alaykum an tubsata alaykum dunya. anábì ní ìtì ń bẹ̀rù fún yín. ìtì ń bẹ̀rù fún yín tí mo páyà fún yín. olùkọ́ lọ́wọ́ tí ayé lẹ̀ fún yín. kẹ́ ẹ máa rí lò lọ. bọ́lá ń bọ́ tí ayé lẹ̀ fún yín. àfa yìí kà má bùsì tọ́tí alámẹ́ńkánná qablakum. Allah. bó ti tẹ́lẹ̀ àfà yìí fún àwọn tó ṣáájú yìí mm. tọ́lọ̀ ń tẹ ayé lẹ̀ fún wọn. ọtí ayé lẹ̀ fún wọn sì rí i lò. àfà yìí fọ́tà náà fàṣùwà kàmá tà náà fàṣùwà. Allahu Akbar. Eh, ẹnu ọba ṣe rándan rándan báwọn tọ̀hún náà ti ṣe rándan rándan fọ́tò wòlé kàkún kàmá àhàlákìtì hùn kàmá àhàlákìtì hùn. Mm afa yìí kọ́nba di pé ọ̀wá pẹ̀yìn náà rí bó ti pa wọn náà rí rawahul bukhari wa muslim. bukhari àti muslim ló gbà wá àdìsí tó fẹsẹ̀ rin lẹ ni. afa yìí àtàrà bàbá kọ́lẹ̀ kẹrin. qala al-faqihu. tọ́ ẹja wa sọ̀rọ̀ rẹ. abul laysi rahimahullahu ta'ala. àmín. ah akérèmọ ẹ̀rẹ́ kò sẹ́ ìbínú báyìí torí ọlọ́run pé wọn náà gbà yín báyìí. bàbá òbínú inú wọn dùn bẹ́ẹ̀ tí ń kàún ni. ẹ kọmísánná wa alájà ramata àròyé pọ̀ mbẹ́ o. àkìlódé ah, ẹ kìlọ̀ fúnra yín bẹ́ẹ̀ o. máa bá mẹ́ntọ́ bá sàròyé ẹ̀yin obìnrin wọ́n ti kíyèsí yín o. wọ́n ti fura sí yín bóbi bá ti ń ṣàròyé ń wá sí omi àfọ̀gùn fẹ́nu. wọ́n fọ̀gùn fẹ́nu. ẹ bá ti rí tẹnu rẹ̀ òdì lẹ̀ ń wá sí tẹ kékeré tí ọ̀gbọ́n gbogbo kọ́dà bí òrèèyàn bá sọ yóò dà sọ. wọ́n fọ̀gùn fẹ́nu. dáìlà wọn lásàsì wọ ìfẹ́ o. abúlé ìsì rahimahullahu ta'ala. ọkọ síbi ọ̀rọ̀ rẹ̀. masha allah. <laughs> ẹgbọ́n tí. abúláìsì wí. àwọn bàbá tí nǹkan yé tán mà nípa ìmọ̀ àjèlè nípa ẹ̀sìn tán dídò nínú ẹ̀sìn. kọ́ọ̀lá ọ̀sọ̀ báyìí alámatul khawfi alámatul khawfi tọ́mọ pé yẹn payọ̀ lọ́wọ́ yẹn payọ̀ lọ́wọ́ àpẹẹrẹ tá fi mà tàtàbá yanu fi samani yàtì àṣìyà à yọ ọmọ hàn níbi àwọn nǹkan mẹ́jọ. níbi àwọn nǹkan mẹ́jọ dákun tẹ́tí ọgbọ́. awaluha. alakoko ẹ antabayana fi lisanihi wọ́n bá bẹ̀rẹ̀ ọlọ́run lóòótọ́ yóò hàn níbi ahọ́n yẹn fayamunahu lisanahu minal kazibi wal gibati wa kalamil fuduli Allah yóò hàn náà fún ẹnu ẹ̀ láti parọ́. yóò kọ ẹnu ẹ̀ ń búrẹ́kì ń bi rọ́. àfàyè ẹ sì gbọ́ mo tú kurani kalẹ̀ dáadáa iṣẹ́ ta jòkó tì nánu. bẹ́ẹ̀ni mo bá sírú kurani lẹ̀ dáadáa mo wọlọ́tò de kalẹ̀ èrè ibi tọ́lọ̀ ti ṣépè fún sìnà. ebi wọn ló ṣe sìnà tó làálà ṣe bàtẹ́kùn bá fi ọmọ wa tó dì mọ́. mo wo dáadáa èrè ibi tọ́lọ̀ ti ṣépè fún ọlọ́tí. ebi wọn ló mu tí tó ṣe èrè lẹ́dàá kọ́ ọlọ́sẹ̀ ń gbọ́ gbogbo sọ lẹ́sẹ̀ lẹ́ o ó ṣe èrè nù. àbáyé àkẹ́rẹ́ mọ̀ kọ́kọ́ kẹ́rì. mo wá wọ ogun alukurani mo wá ba tọ́lọ̀ ń ṣépè fún pùrọ̀. yéé wala anatulayi alalikasibi òkúrọ masa gbàkú ààrẹ. afa baba tọ́wọ́ ẹ pé bẹ́ẹ̀ lọ́lọ́run bá dúró lérí yẹ gbogbo nàìjíríà látòkè délẹ̀ ajẹ́pà mbẹ́nu làánà ọ̀rọ̀. káyì. bọ́ba yìí dúró lérí ẹ̀ tí o ṣiṣẹ́. ẹ sọ fún mi ta ló kù tí ọmọ ọmọ ọmọ ṣe. tàfà tàfà. àwọn tí ọ̀yẹ́ kọ́ parọ́ kọ́hún àwọn àfa. gbogbo ala mbẹ́nu làánà báyìí. à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tó rún mú tó rún gbọ̀n. abájọ tá a fi o ṣàdúrà tí ọjọ́ lọ́wọ́ dáhùn. ẹ subahana wa. sínú apẹ̀rẹ̀ akẹ́gbẹ̀gbẹ̀rún kúránì bí gbàtọ́ lọ́hùn òrí a. wọ́n gí ibà wọ́n ibà ẹ̀gàn. ẹ̀gàn ká máa gan rẹ ni kéyìn ó ṣe ríire kí wọ́n kí ọ kó sì dágbà kó lẹ̀. ká bọ̀ lọ́wọ́ ní sì dáadáa kó sì pè é dáadáa kó sì parí rẹ̀. kó sì ẹ bà. subahánàlá. alẹ́ lórí ibú mọ̀kàn lọ́wọ́ nífa bẹ́ẹ̀ tí ń wo wọn ọmọ lálàsì. àfáì kéèyàn sì wú orí wá dóyàn kẹ ẹ wá sórí fún un kó wá sí pé orí yẹn ló tún máa fi ṣàgbákò fún ọ. bẹ́ẹ̀ni kò ní lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ fún un náà ni ó fi wẹmí rẹ kí. káì wọkẹ lámìlì fún dùlì mm. àtàwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọdá ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ tí ọdá ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ tí ọdá. wọ́n mm. yẹ jẹ́ alùlísànàhù masugulan bìtìkìrìlá wọ́tìláwàtìlì kùrán ẹ̀ná bá bẹ̀rù ọlọ́run yóò wá mú àwọn rẹ̀ bísí yóò tẹ̀kẹ̀ bísí pẹ̀lú kọ́ máa dakọ̀ lọ́wọ́ àti kọ́ máa kálí Kùránì ọmọ tá a kẹrẹ tẹ̀lé ilmi àtàwọn tẹ̀lé mi. wọ́n sáàni ẹlẹ́ẹ̀kejì tó ń gbọ́ bẹ̀rù ọlọ́run àyàkáfa fi amúri bàtìní ì oni kéèyàn páyà àfa yìí kéèyàn bẹ̀rù lérí alámọ̀rí ikun ẹ̀ kí ni ó kó síbẹ̀ haramu ni àbí aláàlí wọn láti ẹ̀sán mi ara rẹ̀ kí ló fẹ́ kó síkun ẹ̀ àfa yìí fàlàyé dèkìlù bàtìnáwó ìlà halalan illa halalan qalilan kò ní gbà kékeré kò kó sí nínú kọ́ wọnú ẹ̀ àfi tó bá jẹ́ halal halal náà kò tó wá ní jẹ́ ọkọ̀ níwọ̀n náà ni. níwọ̀n náà ni. Mm, o ti jẹ́ halal tó kò ní jẹ́ jẹkújẹ. kò ní jẹ́ jẹkújẹ bí ẹnìkan ti ń dáṣà pé ajá jẹ ń ta jẹ ń jò lálẹ́ yóò tó dé. afayi akramakumullah wa ya'kulu min al-halali miqdara hajatihi yóò máa jẹ dídéhùn tó bá mọ̀ pé eléyìí dídéhùn tó ní ìdì náà ni yóò máa jẹ bí halali wasalis ẹlẹ́kẹta àyàká fàáfi amúdi basọ̀rì yìí hmm. yọ máa payọ̀ lọ́wọ́ látara ojú ẹ̀ látara ojú ẹ̀ yọ sọ ní tí ó fojú wo kí ló ń fojú wo hmm. fọlẹ́ yẹn dúró ilẹ̀ harami kò ní wo òkú kò ní wo haram wàlá ilẹ̀ dunuya kò sí ní ọjọ́ máyé. ní ọjọ́ máyé bí gbàtí ò ní bọ́ mọ́. o oh, afa yìí gbogbo ẹni tí ó pé ọ̀gá yìí ọ̀dà ọ̀gá yìí ọ̀dà nínú àwọn tó ti garí tó ti ga lára rẹ̀ rí tọ́wọ́ àpọ̀gá yìí ọ̀dà ọ̀dà ti gbọ́ kí ló ṣe bí ọ̀bọ̀ wa rojọ́ self self interest. tó ti tán n tó ṣe náà nù. mo tọ́ sí kìnìún báyìí kò fún mi mọ́ ẹ̀yin nìkan ni. ìwọ nìkan ni ẹnìkan jẹ́ kílẹ̀ ọ̀fẹ́. no condition is permanent. ọ̀hún yóò padà yí ìgbà kan lọ bí òréré ọ̀tọ́ bí ọ̀pá àbọ̀n wọ́n fi rí àwọn yòókù jóná ni bó ti wá làwọn náà wá. bẹ́ẹ̀ni àbí ẹ̀kọ́. ẹ ẹ sì jọ ń ṣe wàhálà kí náà ni ọjọ́ kejì bàbá yìí kéèyàn bá tiẹ̀ máa jà sí yìí ni àwa yìí ló yẹ ká jà. bẹ́ẹ̀ni àwọn òsì já. ajé musa abdullahi two thousand and one ni bàbá tó bí ọ̀gá yín fọ ọ̀gá yín lé alọ́ báyìí. bẹ́ẹ̀ni ẹ mójútó o. èmi bukari aduagba kálukú ò rí. ọ̀rọ̀ tó lẹ́lẹ́rìí ni. a máa bẹ lọ́tọ̀tọ̀ ni. ìsepọ̀ saraki tó so wá pọ̀ njọ́ kìnìún àti ọmọ bukala lé alọ́ lọ sọ wá dọ̀ kánẹ́ lónìí. sẹ̀rọ làwọn ti ṣiṣẹ́ ẹ̀ báwọn. kábíyèsí ọlọ́run. akérò dàrá jẹ́ gbàmà ọlọ́run yẹn kálukú ló dúró yɛrɛ fɔ e b'a mɛn ko hayo hand kɛfɛ mu hayo hand a ma an nama rɛ ngi. ami a ma èyí ọkọjá gi nísìn hmm. ẹyin tẹ pẹ̀lú kọga jù yín lọ. láti two thousand and one eh? tá ti wá dún pẹ̀lú ẹ̀ eh. àwọn tí ò máa ń pa wàhálà jẹ́ jù wá lọ kò sì dùn wá. kò sì dùn wá. a mọ̀ pé no condition is permanent. bẹ́ẹ̀ni níjọ́ òun rí tàbí sí rí mẹ́wàá la ṣe ẹyọ kọ̀ọ̀kan là ń ṣe nísìnyí ọ̀kan òun náà ti pa ni. ayakumullah. ẹ dákun ẹ farabalẹ̀. ẹ farabalẹ̀ gbọ́dọ̀ bí ọ̀rọ̀ bá dé ká sọ. kí ló ń fojú rẹ wò. wọlé ìlà dunya márùn jumaye. márùn jumaye ìtì tán ni. márùn jumaye. márùn juma àtọ̀ràn juma lánàá àwọn gbogbo bí káàdì kó bá ti bẹ̀rẹ̀ lónìí wọ́kọ̀ mẹ́mẹ́ lánàá. ìwọ́kọ̀ mẹ́mẹ́. ọwọ́ mẹ́ lónìí nù. Hmm. wọ́kọ̀ mọ̀ mẹ́mẹ́ lónìí. kọ́dẹ̀ ni ìjọba ń tán tóun náà rẹ́rìn-ín permanent secretary. ok ẹ̀wọ̀n apá ẹnìkan apá mi wá débẹ̀. ok ìwọ ló kó bẹ́ẹ̀ fẹ́ẹ́ nìkan ni. wọ́n tàn ni wọ́n tàn ni. ẹ sí ọ ẹjọ́ máa bá àsìkò rẹ bẹ́ẹ̀ tó. ìtàlí mẹ́rìnù láàyèrákà ilé tàkàlùfà fàdúràwù wàlá tó kìfìrí àlẹ́ yìí ta àsùfà. ìzálí mẹ́rìnù. ìtàlí tó bá ti pa ọmọnìyàn. láyé ra ata. wọn ò lè fẹ́ ọ nítorí ọlọ́run mọ́. láyé ra ata. tó o ti lè fẹ́ràn rẹ nítorí ọlọ́run mọ́. ilé takalufan. tó ti wá di pé à ń fi túláàsì rà fẹ́. ilé takalufan. à ń fi túláàsì wá fẹ́ anfitula sera eh. ti. fada awu. Eh, ẹ pa wọn ti. fada awu. ta la wọn àwọn náà ń gbé isi kò ní abọ́lọ̀ ní ìlú. fada awu. ẹ pa wọn ti. ẹ pa wọn ti jọ. wàlá tó kìfìrí alẹ́ yìí ta a sunfa. gbogbo ntẹ bá kẹlẹ àdàlà àwọn kọ́dà mọ́jọ bá yín nú jẹ. kọ́dà dùn. fàfin náà sí àbùdá lọ. all right wọ́n fi tàríkì rọ àtún. afa yìí àwọn èèyàn gbà wọ. fàfin nẹ́ẹ̀sì abudanu. èèyàn máa change àwọ̀. wọ́n fi tàríkì rọ àtún. afa ẹni tí fẹ̀rẹ̀ bá tí wọ́n change àwọ̀ ni stop ah ah subahana. wọ́n fi tárìkì ọ̀hà tán. ẹni stop wá sí o. ẹni stop wá sí. please ẹni stop wá sí. you are disturbing us now. Ah. what are you doing here. èwo lè jẹ́ rí gan. Ah. fàfin nọ́ọ̀sì àbùdá ọ̀lù. all right. wa fi tariki ra'ahatun dalla saboda annabi ku daina surutu anan da Allah mhm. kai magana da Hausa kenan madalla su daina surutu anan su daina surutu anan da Allah surutu ya koma can gaba madalla mhm. tabbas Allah ya sauke mu lafiya amin amin fa sí àbùdálù ọ̀hún. ọ̀gá bello wọ́n fi tárìkì rọ̀ ẹ̀hẹ́ tó. gbogbo aláwọ̀sọ lóòótọ́. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni nba bẹ́ẹ̀ wulẹ̀ mọ̀ kéèké se yẹn kókò. ẹ mọ̀ kéèké se yẹn. fọfin n'a yẹ se aguda lọn. agbako n bẹ àwọn èèyàn. aburú bẹ nu àwọn èèyàn. o ti di àwọn èèyàn lójú. fọfin nọọsi aguda lọn wọfi tari kiri àtún. bẹ́ẹ̀ bá kó àwọn tí ń ṣe báyìí o tẹ bá pa wọn ti ẹ sinmi. wọ́n fi lè pálí bí sábúrò ilẹ̀ ah! habibi wàlà òjàfà. nínú ọkàn ọkàn nínú ọkàn ni sùúrù máa gbé. ibẹ̀ ni gbé ẹ ṣe sùúrù fáwọn tẹmẹ torí gbogbo wa náà bákan náà kárí o bákan náà kárí kọ́dà bẹ́ẹ̀ tọ̀ ń bá tẹ̀yìn báṣubàṣu hmm. ẹ ṣe sùúrù. famakulu máa ń ta àwa ò yà àwa kakọ́ lè bo o. afa yìí gbogbo ẹ̀ ń tọ́ kọjú ìfẹ́ sí kọ́lù ìfẹ́ kọjú ìfẹ́ sí o. gbogbo wọn náà kọ́ yàwó kẹ́kọ̀ọ́ libu. gbogbo ń tọ́ ń fẹ́ tọkàntọkàn fi fi ọ̀tọ̀ tọkàn. wàlẹ́ kùlù máa ń sọ fẹ́ ìtẹ̀ òwúlà sọ fà. olú tí wọ́n sì ń pè àdéhùn tó ń ṣe mímọ́ fún kọ́ni ó ṣe mímọ́ fún ọ padà. wọn náà kọ́ni ó ṣe mímọ́ padà. ìdá lẹ́nu yẹ kó ń sọ fún ìdá àdìtọ́bí àtàlẹ́. iye tọ́bí àtọ́. bá a bọ́ tilẹ̀ mú ìfẹ́ òdodo ká sọ di tọ́bí ẹ̀rọ àti nature nature ká sọ di àdámọ́ wa. fàlẹ́ akọ́yẹ̀rẹ́ fi ọdẹ yẹ̀dí takalufa. báyìí aláhóde ìfẹ́ ta ló ti ń pàrọ̀ àwọ̀. aláhóde ìfẹ́ ọ̀hún ti ń chẹ́ǹjì àwọ̀ ojoojúmọ́ kí láǹfààní ẹ̀ kọ́ ọmọ fẹ́ràn wa náà yá. bàbá dókítà láti táǹkẹ̀. wọ́n ń dá yín lóhùn. olóṣèlú ọ̀tọ̀ táwọn aláàfọ̀ ọ̀tọ̀. táwọn aláàfọ̀ ọ̀tọ̀ tiwa kó tiẹ̀ pọ̀ níwọ̀n tiwọn. ara lórí ó sì fura. wọn ò fura pé wọ́n ń dẹkùn àgbákò sí wa níta. bẹ́ẹ̀ni hmm. àwa ti bẹ ronú. tọ́lá mọ̀ pé Ìlọrin la mọ Nàìjíríà. bẹ́ẹ̀ni hmm. gbogbo àlùbáríkà Nàìjíríà Ìlọrin lọ́wọ́ kọ́ra lórí àwọn aláàfáà hmm. baba alágége ẹja gbé láti rí ẹ̀gbọ́n wọn baba alájí àgbà baba alágége baba àgbàlagbàjì ẹmúrú rẹ̀ bá ń lu ẹrú wọn ẹmúrú rẹ̀ bá ń lù mí. kò sí bòmí àfáwà ń bòmí àmọ́ kẹsẹ̀ rú tiwọn. bẹ́ẹ̀ni ẹmúrú sẹ́wàá lè mi wá bòmí. kò sí ẹ múlò àfa àbẹ́gọ́ rẹ̀ wá ń bò mí. kò sí àrí. kọ́dọ̀ ọmọ wọn ní kàyìnkàyìn ní àbábọ̀ olúwa sí àgbáyé ẹ múlò rẹ̀ wá ń bò mí. kò sí kò sí. irú kòkó ń kò bẹ̀rẹ̀ ẹ mú wá ń bò mí. kò sí bàbá. ẹ wá náà wọ́n bínú lọ́rin. àwọn bínú lọ́rin náà. Ah, lẹ́yìn pé kò wá síwẹ̀ àwọn àtàtún ọjẹ́gbẹ́ ìdíwọ̀n yìí sànúsẹ́wò yẹn lọ́rin ni ẹ mú sànúsẹ́wò wá ń bò mí. kò sí. èyí lè máa jẹ́ sẹ́wọ̀n àmọ́ kò sí sànú bẹ́ẹ̀ irú buhari ò irú ejiji pa kò sí bò mí irú sọlá ti kọ kò sí bò mí irú sọlá ìbára yìí nkọ kò sí bò mí ẹnì kan à ń bò mí kárì kò sí kán gbàgbé o ó sì jẹ́ pé Ìlọrin náà ni ah, ah. àwọn ẹni ọmọ bìnrin Ìlọrin ẹ̀ mọ̀ gbọ́dọ̀ ń ṣe nǹkan fún àánú àwọn ọmọ wọn náà kí yàrá yà kéwù. irú àlọ́ mọ́tò sí ń bàbá ti dọ́dọ̀ wọn gbà pé nǹkan dé. wọn gbà káyì sani Ìlọrin yìí náà sani. ẹ wá ní ọmọ bínú. Ah, ẹ ti bẹ̀rẹ̀ ronú pàṣàsí wọlé bọ́nu. alẹ́ iná àkàlà kò rí jà àfáà yìí àwa la wa kọjú síra wa. àwa kọjú síra wa bá rẹ nílẹ̀ lóògùn máa wá jẹrẹ wa láta. dákun bàbá yìí àwa kọjú bàbá dókítà àwa kọjú síra wa. kọjú jà síra wa. àbá yìí ọwọ́ sì dédé orin bàbá balógun gàmbàlì àgbà. tẹ sọ fún wa. àdàmú ọmọ kàrà. ẹ̀mí yóò gùn sí. ọlọ́run bá kẹ́wọn. àmín máa bá ń bọ̀ látogun àwọn ọmọ wa kọrin bàbá ti rẹ́lẹ̀ lógun mọ́ a sì máa lẹ́ra wa láta. kálukọ́ bàbá ti lẹ̀kùn. ara ni bàbá ti lẹ̀kùn mari bàbá ti rẹ́lẹ̀ lógun mọ́ a sì máa lẹ́ra wa láta ọ̀rọ̀ wa wá dà bẹ́ẹ̀ nísìn. baba amadibo. wọ́n dáhùn. ààrẹ nílẹ̀ ló gùn mọ́. à ń lẹ́ra wa láta. àwa aláàfáà nílẹ̀ tiwa lọ kánrin. à ń lẹ̀. àwọn tí ń bọ́ alájà gbà wọ́n lọ kánrin àti bọ̀ balagége wọ́n lọ kánrin tí ń bọ̀ balàgbàjì wọ́n lọ kánrin. kí láyé ma pàṣà sí sálíbù ni. káyì. àṣàṣì gidi. àṣàṣì gidi. sálíbù gidi ni kí lọ́dọ̀ kọjú sí lọ́rin sálíbù ni. sálíbù ni àwa aláàfà ọmọ akéwù sọmọ akéwù ọmọ akéwù bàbá alájàgbà ọmọ akéwù bàbá alágége à ń kọjú síra wa eh. ẹ àmọ̀ kẹsàlíbùnú ẹ wá ń pọ̀ ní kọjú sẹ́yìn olóṣèlú ah, ah. nígbà wọn rí pásàsì ọ̀ràn wa wọn tún lé kan wálẹ̀ wọn ni ọmọ abọ́bà lọ́rin eh. wèrè lélẹ́yìn va ọ̀dẹ̀ ọmọ rínrin. alọ́. Eh, Ìlọrin Ìlọrin Ìlọrin ẹgbẹ́ naam Ìlọrin ẹgbẹ́ naam. wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ kiri yóò fa po. ẹ dákun ẹ jẹ́ rí yọ́n ná lé gan ẹ ṣe ìlàkàyè gbogbo tọ́lọ̀ bá mu wa ẹja gbàgbé tiwa nù. ẹja gbàgbé tiwa nù bẹ́ẹ̀ rẹ bá ti jin mi sáà sóòrùn kọ́ gbẹ. bẹ́ẹ̀ni. ẹ má jásà sí ọ ẹ má jásà sí ọba tí a jẹ. ẹ má jọ ọba tí a jẹ kì í ràn yàn mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo èèyàn níran ní sùn. gbogbo bímọ ìrọ̀lẹ́ bá wà níbi ipò náà tí ma wá bá wọn ti lé wọn kú. kí ló dé kí ló dé kí la ṣe ìbọ́lọ̀ lọ yàn wá bẹ́ẹ̀. Hmm. èyí tó ń bínú lára márkàsì lẹ́kọ̀ọ́ ń bẹ bámu yóò sì jẹ́ pé àtikúkú alájà ádámà àti bíbẹ̀rẹ̀ ńgbà tí ń bẹ àtàyèsí rẹ̀ mọ́ ádámù àti bá gbogbo ayé tán yóò ń bẹ lẹ́kọ̀ọ́. ìbẹ́ńbẹ́ ìjẹ́ yóò ń bẹ́ńbẹ́ wọ́n bínú ẹ̀dì sí. káì yóò ń bẹ́lẹ̀. Ìlọrin àwọn bàbá yóò sì gbókọ̀ mí kí Ìlọrin. Ìlọrin yìí náà ni. ó ti wí. Allah inna akhlaqa rijal wa inna mati àfáyí. fàrùbáàtù mi ni àtẹ̀fúnkù alalikunmi. nígbà wàá dọ̀lóhùn. akira mọ̀kànbọ̀lì kẹrin. wọ́n bẹ àyìn rọ́gìbà wàlá ìlà dúnìyà bẹ àyìn rọ́gìbà tì ò ní wáyé pẹ̀lú ojú kòkòrò. má fojú kòkòrò wo. wa ìnàmà ìyàkúnù nasara ni aláwájú yọlọ ìbúra. Allah bọ́ọ̀bà wo ayé ọ̀ wò níwọ̀nba sókí ní ìwò tàríwò yìí. Hmm, mọ̀nà jùmọ̀ púpọ̀ warabe ẹlẹ́kẹ̀rin ayakafa fi amuliyadi, ọ̀nà téèyàn páyà kí ni yóò fọwọ́ rẹ̀ sí alámọ̀rí rẹ̀ hmm. Hmm. gbogbo ẹ̀yìn tí báyìí ń bẹ lọ́wọ́ yín ní báyìí méjì green and red bílẹ̀ bá kọ proposal wa tí ó fi tí ó fi jẹun wọn lè la kọ́tà olùsìgbà tẹ̀ kó fi green báyìí kó fi ṣe é sì gbẹrẹ gbàrò lé. Hmm nígbà tí ọ̀wá látọ̀dọ̀ àwọn gẹ́fẹ́ dìre. ọ̀wá látọ̀dọ̀ àwọn àlè ẹ̀. afa yi bí wọ́n ti ń kọ́ àmàlàkà náà ń kọ́ tàwọn ọmọdé kalẹ̀. wọ́n ń kọ́ tàwọn ọmọ tiẹ̀ náà kalẹ̀ ebi tiẹ̀ darí lónìí. Hmm. ntọ́ da lọ dàmú o lè sọmọ rẹ dàmú tọ́ o bá fẹ́. káyì ntọ́ bá wọlé lọ sọmọ rẹ dà. bẹ́ẹ̀ni ajẹmọnu. ètí wọ́n dà ló ti dàmú o lè sọmọ rẹ di ntọ́ bá fẹ́. èmi ọlọ́run ni wọ́n sọmọ rẹ di ntọ́ bá fẹ́ fún ọ. àwọn ah, ní sọmọ rẹ di kankan àfi tọ́ bá fẹ́ àwọn ọmọ tọ́ba tún tọmọlọ́mọ sí a tún tiẹ̀ sí hmm. tọ́ba ń ba tọmọlọ́mọ jẹ́ tiẹ̀ náà bàjẹ́. tiẹ̀ náà bàjẹ́ ni èyí ò ṣe pé. Hmm. wúrọ̀ bẹ̀ wọn náà ní kàlọ́ fọlá yamuddu yadahu ilal haram kò ní náwó rẹ̀ síbi ìwọ̀ wa innama yamudduha ila ma fi tọ́ a bẹ́ẹ̀ ọba náwó rẹ̀ sí kankan etí èsì tọ́lọ́hùn ni etí hmm. òfin ṣe tọ́lọ́hùn ni ọkùnrin yìí kí ló. فإن أخلاق الرجال فإنمت فأربعة منها التفوق على الكل أفاي ولا تنقول كان لنقرأ قيل للإمام علي قرم له وجهه gbogbo tí n wí ngbà tí n ti wojú dókítà wa alimaktabatul maasiya àwọn ni láìbírì tí n fẹsẹ̀ rìn àwọn ni alimaktabatul maasiya ọlọ́run mọ́sá jáde yín pẹ́. àmín. jazakumullahu kulla khairin. àmín. àfa yìí. baba. ọ̀gá bello wọ́n sọ fún ìmọ̀mù àlí wọ́n ní àlí oníhìn kamsọ̀dín kílák ọ̀rẹ́ mélòó ní. ọ̀rẹ́ mélòó gan ló ní. kọ́lá. àlí bá dá wọn lóhùn. la adìrí lè àná. wọn mọ báyìí o. èyí tí ì lè mọ ọ̀rẹ́ tí wọ́n ní lẹ́ẹ̀nà dúnìyà mọ̀kìbílà tún aláya torí pé ayé ń bẹ lọ́wọ́ mi ọlọ́run darí ayé sọ́dọ̀ mi báyìí kálukọ́ ọmọ wa mi nísì àfáàyí wọn náà sùkùn lóhun asidikọ́ yìí gbogbo èèyàn sì lọ́rẹ́ mi nísì. wà á nàmá àárífù dàlíkà ìdá àdìbàrà tí a ní ẹ padà dáyọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní mọ̀ nígbà táyé bá àfa àti wọn bá sọ̀kan ní bóòsì tí mo wà. gbogbo ẹ̀ ń tẹ́tí ní kò rí tẹ̀sí ń pò mọ́ ẹ̀ mọ́ yọ̀rẹ́ tẹ̀ ní nísì wọn bá gbàtọ́ ẹ fi gbélé ta lọ wá o ta lórí tiẹ̀ rò ta lọ́mọ ní odò rẹ̀. nígbà tí bẹ́lẹ́ ọ̀rẹ́ ni wọ́n wá o. àfàyè. baba. fọ̀kẹ́yìrú asidẹ̀kọ̀ ẹ̀ èyí tó fi ń da jùlọ rẹ̀ mọ́ni àkèbálà ìsá àdìbálà sàmánù ànkà ẹni ọba dúró tí òun gbà náà ń gbà táyé báyé ìpadà tí ò sí nǹkan kan mọ́ òun lọ́rẹ́ rẹ̀ ó ti wí ọkùnrin yìí. alẹ́ inna akhlaqa rijali wa innamat. ìwà ọmọnìyàn ìwọ ìwà ẹ̀dá bó tilẹ̀ kọ́ pọ̀ tó. fa arúbáàtò mílí àtẹ̀fúnkù alálùkùnlé. bẹ́ẹ̀ni kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlágbára ojú gbogbo yòókù lọ. wà á kọ́ kéèyàn afa yìí. bìlá kiburi. kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rẹ́ rẹ̀ lẹ̀. afa yìí. baba. kọ́ máa ṣe wọ̀ọ́ láì ní ti gbéraga. wọ́n sọ fún hanbila adan. afa yìí. baba. kéèyàn máa lámójú kú àmójúkú tí èyí mm, ṣe pé sùtá ní ọgbẹ̀yìn ẹ̀. wàdúndùn bílà amáyé. kéèyàn máa tọrẹ láì ní sírè gúnbẹ̀ kéèyàn máa tọrẹ láì ní sírè gúnbẹ̀. wàhíìmọ̀ bílà bẹ́lẹ̀. àfàtọ́gà kéèyàn ó sì la ilaha illallah kéèyàn ó ní àgbàmọ́ra mm. láì ṣe ti dangiridi ara rẹ̀ tí èyí ṣe pé ìfi dangiridi ara rẹ̀ abẹ́ ọlọ́run. ẹ tẹ́wọ́. gbogbo jẹ́mi ẹ̀rẹ́kùn tẹ́wọ́. ẹ tẹ́wọ́ àdúrà lọ́kàn.